All you want is my lolo. See me now, I am solo, solo. Hey, baby, still your baby. smile. Mm, sure. But when you come out, then go him decide, decide, decide, decide, decide, decide, decide, decide. Work your job, that's what we do. Gotta say, say what we do. Cause we outside, what do you do, what do you do? Don't you open up that window? Don't you let out that though. Yeah. Poppin', all we know. In the hills is all we know. Don't go through the front door. It's low key at the night show. Raleigh. 25 minutes past 4 p.m. on Fresh 105.9 FM. A very good evening and welcome to Tuesday's edition of the Road Show with Rolake. I trust everybody's doing okay. I hope you're having a fantastic day. As they say in Yoruba, I hope you did not see the sun. In Yoruba, share room because it's really hot right now and I don't know what's going on. But make sure you're staying hydrated, make sure you're staying under shade, um, drink loads and loads of water. Um, if you have little children, if you have pets, make sure you're hydrating your little children and your pets extra because it's super hot right now. You want to make sure that you do not get dehydrated. My name's Rolake, and on Tuesdays, we do a little something we call girl chat. We do that from 4, 4, 4 p.m. till 4.45 p.m. At 4.45 p.m., the sports crew takes over. 5 p.m., stay tuned for Let's Talk About It with Seyinka Ayefele and Eniton Lushegun Daily. And they'll push you through from 5 p.m. till 7 p.m., at which point we'll clear the way for the national news, first in English, and the translation in Yoruba language commences right after. At 7.30, stay tuned for the other news, where together we'll track trending stories from newspapers, home and away. And we'll do that from 7.30 till I say my thank yous news and goodbyes at 9 p.m. when I hand over to Faisal Oluwakemi for today's edition of Health Focus. So that's everything to anticipate on Fresh 105.9 FM Ibadan from now till 9 p.m. My ladies are in the building. In a short while, we'll do our introductions. But before we get into that, let's take a music break. When we come back, you get to know our topic for the day. And of course, you meet the ladies as well. I've got Kiz Daniel up next for you alongside the cavemen. And this one's called Oshe. Enjoy. Only you the for me, oh. I know nobody matter more. Nobody matter. Hey. Eh. Nobody, nobody matter. It be like I don't win a lotto. I know if could. holiday to Mozambique. Follow me go to Mozambique. Baby girl, are you on your way? She made her bring helicopter. Oh, oh, tenana. Shake it up like I do overdo. But we go trouble that time. Yeah, keep your baby, make go love. Trouble that megawatt. Megawatt, what Lord, I trouble at me. And now I so look at you. Keep it tight in a wine wine. Keep it tight in a wine wine. Baby girl, oh look at me. And now I so look at you. Keep it tight in a wine wine. Keep it tight in a wine wine. Fly boy. Hey. Oh yeah, point and take. Put it all on. My whole Put that for rotate ṣe lè fẹ́ tú ṣe lè fẹ́ tú lọ́wọ́ ìta whiskey ọ̀rẹ́ ọ̀ṣẹ́. ọ̀rẹ́ on holiday ọ̀ṣẹ́. Holiday to Mozambique ọ̀ṣẹ́. Follow me go to Mozambique ọ̀ṣẹ́. Baby girl are you on your way ọ̀ṣẹ́. Ṣé mi dey bring helicopter ọ̀ṣẹ́. Ọwọ́ ọ̀tẹ̀ nàná ọ̀ṣẹ́. kí ló fi like I dey overdo? But we no trouble their timeline make up, on Keep make up, on make Baby girl, oh yeah, look at me, and I want so look at you tight in a wine wine. Put it tight in a wine wine. Baby girl, oh you look at me. And I want so look at you. Put it tight in a wine wine. Put it tight in a wine wine. Fly boy. Hey. Welcome back. It's Daniel alongside the cavemen on that one titled O'Shea. Oh, yeah, hanging with Rolake on the road show. And on Tuesdays, you know, my ladies join me. I've got a full house I'm starting from the lady in red. days in the building. What's going on? Everything, man. Good evening. Good evening to you, Auntie. <laughs> Shola is in the building in black and red. What's yeah. femme fatale kind of dressing today, ladies? What's happening? No, I think she's copying me. She's copying. <laughs> Are you coming from the same house? Shola. <laughs> Shola, welcome. Good afternoon. Good afternoon. was here as well. Good afternoon. Good afternoon, Captain Raleigh. Good afternoon. I've got Mary Gift in the building. What's going on? Good afternoon. In Captain. my favorite color, blue. Yay. Not my favorite shade, but my favorite color oh, still. Oh. But I'm not a oh. Chelsea oh. fan. No, oh. anybody that <laughs> knows knows. Gunners all the oh, way. Arsenal for life. Even though being an Arsenal fan is like being a Nigerian Nigerian football fan. If you can cope being an Arsenal fan, cope being a Super Eagles supporter, cop being a Nigerian citizen, hmm. there's nothing you cannot handle in this life. Yeah. So I'm prepared for all battles. Yes. The Gunners have prepared me. <laughs> Welcome, ladies. So we're going to talk you. about um, social interactions and going out with friends or with a guy and what's what's acceptable and what's not acceptable. So imagine a scenario where we all go out for a meal. We go for dinner, right? Everybody orders what they want. The waiter comes with the bill, and then Shola says, "Let's just split it." So that means the bill is going to go five ways. Yeah. Everybody's going to pay a portion of five ways. Do you think that's fair? If, for example, I only came and ordered my favorite carbonated drink that you all know. That's all I ordered. You, you took steak. You had fried rice and turkey. you Gift that roasted fish and oh chips. Lord. I decided to have pepper soup. Me, I just drank Coke. Mm. Then the bill comes and you say, let's split it. Do you think that's fair? Or do you think everybody should pay for what they ate? Uh, <laughs> oh. To me, oh. I'm listening. Who wants to go first? oh yeah, shall I let go? <laughs> to me, uh, maybe the way I see it, it's actually no big deal. Fine, I can actually I can pay for everyone, but okay, if you want to split it, I don't think you should start looking at it from the angle of oh I took just coke. Yeah, <laughs> you don't I'm, so, I was about to abuse. I say I know okay. <laughs> so I see you're there eating jollof rice and turkey. You did not and know And I took just how, a and I took a bottle of coke. You think that's eh, fair? So that, that that's just for me. I feel like it's it's uh, it's actually not. Shola, big deal. Shola, please, can you be a Nigerian right now? Um, uh, no, me. no. Okay, Olamide. We have the decision from right from um, like when we are coming, we're coming to the um entry. the rest are going to have a ah, decision. No, no, no. Let's talk. The thing is, we are going to have a decision. Like we we'll, we'll, we'll have a discussion. Uh, discussion. That's the word. We'll talk. What are we? What are we buying? What are we ordering? what are we to eat that is it you can i cannot take coke and you take peppered chicken ah ah no we not split the money please we are ladies we know we're all <laughs> eh, we're all in this together we're going to share it though okay and you've heard from olamide you've heard from shola let's hear from dolapo what would you do once the bill my... comes and Shola says, let's split it. Shola is the one that said the <laughs> eh. thing. what would you Everybody's do? paying for whatever it is that they ate. As far as I'm concerned, you are paying for what you ate. Because I'm paying for my bottle of Coke and you're paying for whatever it is that you ate. So no fight. Everybody <laughs> goes to the house. Mary Gift, what are you thinking? Okay. What's I, fair? What's fair is, is dependent on what the group – is used is to. The is scenario, a, is a group, is, there's no yeah, there's no other scenario yeah, beside the scenario this is I a, painted. This is what I'm driving at. Okay. If it's a group of friends who are used to, you find some group of friends. I just explained the scenario. Five of us went out. Our mm. bill came. I bought carbonated drink. And Shola says, let's split the bill. No other scenario. Shola, scenario. If Shola says, let's split the bill, I don't see any problem with us splitting the bill equally I also don't see any problem with us splitting the bill according to what we all ordered for. That's why I said for me, it depends on what kind of friendship you you are operating with those friends. There are some friends that just say for each meal we go out for you pay. So if we're five of us, you're paying for this week. The next person is paying for the next week. The next person, if it's like that, there's not there's no problem. So whichever whatever works for the group of friends. As far as we're not pretending, the problem, the major problem I have is is when we call ourselves friends and we are coming to form for ourselves. If I know I'm earning a one million dollar salary and Shola is earning a ten thousand dollar salary, it's very unfair and on on uh, unfair. It's very, yeah, it's, unfair. it's very unfair for me to say Shola paid is assuming in, and you know also in a group of friends, all of them all can't always can be, be yeah, on yeah, the same finance. So I feel if we are truly friends, as we call ourselves, and I know Shola is on a ten thousand dollar and I'm on a hundred thousand dollar, it's stupid for me to order what I know I can afford and Shola can't afford on her salary. So it depends on what our friendship is about. We're not pretending to each other. No, What's the point? That's nice. Thank you very much for all your answers. Um, my reaction is the same. It's different. I think it all, like Olamide said, is about the discussion we have prior to going. It's different if I say, girls, yeah, oh, lunch on me. Yeah. Then everybody expects I'm paying. Mm. It's different if I call and say, Mary Gift, come and take me up. I don't have money. Oh. Uh -huh. Mary Gift knows she's paying. It's different if I say, let's all go. And never. I <laughs> mean, I don't have too much. I only have two kids. Okay, don't worry. I'll add the rest for you. It's about that discussion. But sometimes it happens where that discussion doesn't happen. Maybe it's not your close group of friends. Say it's a work thing and you all meet somewhere and they say, oh, let's split the bill. Mm. No, <laughs> <laughs> ah, no, if it's um, work. i you see, you, see, that I based my, my conclusion on what kind of friendship we are. If it's work, we are just acquaintances, we are not friends. Are we can't cool. split the mm-hmm. bill. Mm-hmm. You don't know what my financial capacity is. I don't know what yours is. I'm not trying to form to you, excuse me or excuse you. Excuse you. No. So just in case anybody's listening, all five of us on this table, we are making it clear that if we want to trip you, it's not about the money, we'll trip mm. you. That's but yes. don't think mm -hmm. that you take us out and say, let's split the bill when we only ate something mm-hmm. and you ate. So, which brings me to another question. I saw this on social media. <laughs> it's similar, but digressing a little. Um, do you think it's wrong if I take you out and you know I'm the one paying and you order the most expensive thing on the menu? Mm-hmm. It's That's for me, for me, it's very wrong. This is my own principle. I don't know, I'm, I, and I'm not saying it should work for everybody that way. I feel when I want to order, I want to order for what I know when I'm paying for from my own pocket. I won't feel. Yeah, so I, I wouldn't order when I go to maybe a, a, a restaurant, for instance, a 10,000 naira meal for myself when I'm paying. And then because someone else is taking me out, so I decide to order, give me 100K. No, no, no, That's wickedness. That's true, pure wickedness. Agreed. greed. <laughs> Greed, yes. Greed. See, better still, <laughs> for you to even have your own self respect, sometimes I would order less exactly than what, what less, no, than what, less than what, what yeah, exactly. That's the right thing to do. If the person orders for a glass of water, order for a glass of water. Exactly. It's not that oh, I want champagne. Yeah, no. And then you, you will say, I want to take home for my friends. No, Who there are people that do hmm. that. Who does? Which is yeah. bringing me to the next part of our conversation. But yeah, um, late, shala. go on. Eh, for me, if I'm going for that kind of date, I'll have my ATM. No, I, you don't have money. Okay, if I don't this have this person just you don't I have. Don't you're have honest. Money. You told me I don't yes, have I one. Don't I said yeah, let's go. I won't we now get for there. something expensive. Okay. I would rather go for even if I can have water. If you ask me, ah, why don't you order more? No, I'm okay with this. Let me let me keep taking my water. so once I'm done with my water, so in case you see me next time, oh that girl, you won't say that. Ah, no, if it's me, it, it depends. If I like you and you say later, because I'm, I don't care what you say. I'm ordering what I'm ordering for myself for you, <laughs> and I'll order for you as well. And I say, are you okay? You should. Do you want more? Do you want this? Do you want that? But some people won't. If you say water on a good day, meet I'll go you be drinking your water. <laughs> Even when you're hungry, be drinking because I offer water. order for something that is still that reasonable. is still reasonable. You don't have to drink mm, water. Order for because it's on another day. Hmm. If you say ah, okay, that's fine. Do you just feel <laughs> I two bottles of water. Seriously, I just feel I'm going to order what I can afford. Yeah. Like okay. if I have the money. Money. Okay. That's just it, basically. Okay. No two about. So, it. which brings me to now we've talked about ladies and the interaction between ladies and sharing money and going on meals out and things like that. If it's a guy, and you go for a date and he says, "Let's just split it," how would that make you feel? This is not about how much you eat now or didn't eat now. It's the fact that the guy has said, let's split the bill. How would that make you feel? In what sense? <laughs> In the same sense. I understand. He, he took you out, said, Olamide, let's, let's go out on Friday. Okay. And you're like, okay, I'm available. And then he comes to pick you from your house. He comes to pick you. You get to the restaurant, you order, he orders. The waiter comes and he's like, he looks at you and says, let's split it. And I'm, I'm, I'm praying to God, you should just bless me like the way I want. I'm going to pay for his bill. Yeah. I'm going to foot wow. it. Why? Yes. I'm going to foot it. Why you yes. tell me to split? Why you, you like you took me out on a date? You expect me to split the bill? That like you're telling you're, te- you're saying it to me? No, ah, I'm going. I'm no. going to. I'm. I'm going <laughs> I'm, I'm going to foot his bill. That's just it. Okay. What I will do is I'll bring it on my ATM. Don't worry. I'll pay for the bill. <laughs> Hey, big I'll just girls. pay. <laughs> These are big girls. I like what you do. We split it. How you pay? I don't have issues with splitting, anyways, because we both had the meal, so I don't have issues with splitting the bills. It's not a problem for me. Yeah. Okay. Very yes, I, am I'm, I'm sort of pandering towards Dolapo's thoughts because I feel it's possible also that that guy doesn't um, have as much as the. Why did he ask does. me for an out on a date? It's possible. I, am interrupting you and Dolapo. I'm sorry. Ah, I, am uh, uh-uh. um, old possible. school when it comes to like um, chivalry. You asked me out on a date. This is the first date. I'm not splitting anything with you. Mm -hmm. Whether you're a black man, white man, Chinese man, Indian man, the gentlemanly things. You asked me out on a date. First date, I said, let's split. What are we splitting? You didn't know you were going to take me out. And then take me, you chose the, the place as well. You don't know what you can afford. Subsequent dates, mm -hmm. we can uh-huh. split. Exactly. But that first date, though, you're chasing, aren't you? Mm -hmm. so, thank you, ma'am. You've actually shown me the kind of man you are. You might be a stingy man. So you want me to split bills? Oh, okay, you want us to split bills in, in subsequent times? Yes, even so whenever we, get go married. out, whenever we okay, maybe we're married. You want us to split, split, bill. split bills? Why? I don't mind that. That's my thing. My thing is the thing of you are chasing me. This is the beginning. This is our first date. I'm not splitting anything. Move if I like you subsequent time we go on another date and another we can split. I can even pay. I can even mm -hmm. call you and mm-hmm. say let me take yeah. you or mm-hmm. let's go for wine mm -hmm. at 7 p.m. Mm -hmm. and I pay, right? But that beginning a man is supposed to chase a woman, and that involves if I didn't ask you to take me on a date, you could have come to my house <laughs> to come and yeah. It's true. I'm bringing no, chin free meal. You get where I'm yes, coming. Oh, no, yes. Eat what? <laughs> It's effective. yeah. <laughs> I, also think I also think that a perfect gentleman, even though we not perfect in the sense of perfection, but a, a, a gentleman who is cultured would actually not take a woman out and say Tell, split. split. The, the worst case would be he'd say, look, this is what I can afford. Can we go to this? Let's not go to a, a highbrow restaurant. Can we go to maybe a two star restaurant instead of a five star? But a gentleman, a cultured gentleman mm. would not have it on his conscience to say, let's split the bill. I don't think so. Because in what way have I shown you that I'm a gold digger? I'm trying to get your money. You're yeah. the one that came to chase yeah, me. You're sure. pursuing me. This is our first date, and you want to split the bill. Even though people say, ah, "I'm no, even though Igbo guy will not do that mm-hmm. on the first date yeah. if he's trying to impress you. Yeah, like Mary yeah, Gift don't said, try to impress a cultured me. person, a cultured person will not do that. do that. But moving forward, if engineer Femi and I go out and I don't feel like because I'm a girl, he has to pay. Yeah, we, mm -hmm. we can mm-hmm. do whatever. Sure. Um, if it's me, and as I said, subsequent dates. Who says I can't be the one to trip you? I'm the one that can send you food at home or yeah. you know whatever it is. Yeah. But I know someone who asked me out once and he said, "Oh, let me take you out." I said, "Where do you want?" To? I said, "I want to eat amala." And he was like, "Are you are you out of your mind?" Well, like, let's go to this restaurant. I said, "No, all I want is, is amala. amala. You, you, was trying to impress me. I said, no, what I really want is that you want to take me to a good Amala um, Abula spot. And, and I'll I'm be happy good. with that with a cold bottle of drink. So yeah. it's don't try to impress me. Come out straight as you are. Because mm-hmm. when we when we get to that point, why I said I could split is number one in my mind. I'm already you're out of the game. You you I ah. can't date you, so I can pay to rescue you. I don't want to use that That's, other part, true. but I'll rescue your you mm-hmm, understand mm-hmm, that mm-hmm. side. But you can't come back to me again. Definitely. Because it, it shows a lot of irresponsibility on your side. Be true to your word. I can only afford 100 naira meal. Then let's go and eat 100 naira Thank meal you. with joy. I'm with no. you, go. Why are you trying so to impress me? You don't need to impress I'm not me. trying to impress you See, the difference, like, I, I like what you said about the guy that wanted to take you to some fancy restaurants when you were re- only craving Amala. The other, it can happen the other way around as well. So if you ask, what, do you, what would you fancy? And I say, I want prawns and then you come and you're taking me to eat amala. That also shows you don't listen. Mm. Yeah. Why did you not ask me what I want? Yeah. If you're gonna mm-hmm. do what you like anyway. do you understand? Yes. So that kind of person to cancelled. I'll eat the amala, but but, <laughs> but cancelled. <laughs> there is no second time. There, no, because no, really no you don't listen. Time. You only listen to yourself. Yes. So my studio lines are live 080 32 32 1059 080 7777 1059. Those are the numbers to dial if you'd like to participate. And on Twitter, of course, you can drop comments for us at Fresh FM. Ibadan. Those are our numbers, and you can find us on socials as well. Like I said on Twitter, it's at Fresh FM Ibadan. Hello, good evening. Call me back, please. 080 32 32 1059. Hello, good evening. If you're calling us on the studio lines, please do not forget to turn down the volume of the radio. Turn it all the way down. Also, um, if the phone, once the call connects, switch it off so I can hear you properly and so you can hear me properly too. Hello, good evening. Call me back, please. Call me back. Dolapo looks like there's something on her mind. <laughs> there's something on her mind that she just has to get off her chest. Please, we are with, we are with you. <laughs> Hello, good evening. Yeah, good evening, Captain Raleigh. I salute you. Good um, evening. I'm, uh, my name is Adeyemi. I'm so sorry because I called the other time and um, I was in the car. Okay. Just smiling, and I have to just turn down the. I have to just put the radio off. Okay, welcome, Mr. I really, I really, I really enjoy this program. Thank you, sir. <laughs> there was a day I met a lady. Okay. So I was just driving down from Lagos. I just I just gave her a call that, ah, babe, what's up now? How you doing? This is back in church. I said, come and take me out. She said, okay, just wait till like five, six in the evening. So I got to her place and um, I was like, where are you taking me to? She said, she said, anywhere. You understand? Mm. We got there, we eat, we dine, and every other thing. And she brought out her ATM. I said, ah, in this Nigeria, mm. no, no, sorry, sorry, sorry, sorry, sorry, I'm only kidding. Mm. I just got my card and I foot the bills. Mm. Hmm, hmm. And ever since then, we've been a good friend and hmm. all that. No, nothing like, I won't date you, but, you know, it's just a friend. You understand? Well, I, I, I, I was tripped that very day because she brought out her ATM and want to pay. Yes. I was like, eh? For the very first time in this country. <laughs> ah. You've been you've been hanging with the wrong girl, sir. You've been hanging with the <laughs> wrong girl, sir. this one will just tell you that almost. I'm a <laughs> woman. you understand? And um, they want to take they will say, okay, my friend, I want to buy for my friend. I want to do this for my, you know. Mm-hmm. You know, sometimes when you look at it, it's, it's, it's something else. Mm-hmm. You know, in some in some areas of in, uh, in in this country, you take some girls out and they tell you, don't worry, I'm going to pay. Yep. You you guys keep arguing that why will you pay? said, no, I just want to pay. You understand? She will not tell you I'm buying this for my younger sister. I'm buying this for my oh. friend at home. Mm, I want mm. to. You understand? Those are those are girls that you need to roll with not all these uh, girls. They are the big girls. Yeah. Actually, with the big girls. so everybody in that in that in that um, in that house, mm. I I give kudos to you. you guys should keep the fire burning. Thank, Thank you very so much. Bosak, Bosak, We will see someday. When I come over to Fresh FM, I will see you. When I come to say no problem, no problem, no problem. We're oh, expecting you. Oh yeah, now. Thank you <laughs> very much. <laughs> we appreciate you. You know that I'm a piano thing. Yeah chill. This is you want to chill yeah. with this the big Girl. I mean, where Call us on Fresh been? FM. We, we, we, all yeah. the, everybody on this table, we're exactly. people that we, we can actually put you your bill. Yes, so as in, you know. <laughs> we are talking about Bulao. Oh, don't go. And <laughs> <laughs> no, even if now, even if now, na fish, even if now, fish, ah, we go still. Can you can you hear my ladies declaring? Yes, so this is not presidential ambition declaration. Declaring. It's twenty seven minutes past four p.m. on. Fresh 105.9 FM. This is Girl Chat on the Road Show with Rolake. And I've got Olamide Shola Dolakbo and Mary Gift in the building. And together, we're talking about matters arising. And today, what we're discussing is who foots the bill. Do you foot the bill? Do you split the bill? What's the politically correct thing to do? You can drop calls for us on 080 32 1059, 080 1059, or on Twitter at Fresh FM Ibadan. Don't go anywhere. We're going to take a quick commercial break and a music break, and we'll be right back. Okay, in fact, before we dive into bill payments, let's take another call. Hello. Hello, good evening. Hello. Hi. Good, good evening. Good evening. What's your name, please, and where are you calling from? My name is Elada Kweniola, and I'm calling from Akpata. Hi, Eniola from Akpata. Welcome on the show. Let's have your contribution. Let's have your contribution, Eniola from Akpata. Okay, you might want to call us back. Don't forget we're on Twitter, so you can always drop comments for us on Twitter as well. Talking about chilling with the big girls, the next one coming up right after this next call Hello, good evening. As uh, an oldie but a goodie. I'm throwing you back on this one. Dr. Sid is here alongside Don Jazzy, and it's called Lady Don Dada. Enjoy. Oh, when you see how busy she bought. 33 minutes past 4 p.m. Dr. Seed and Don Jazzy on that one. Lady Don Dada. I've got four lady, okay, five Lady Don Dadas in the building. I was going to say four. That's okay. We're here on Fresh 105.9 FM Ibadan. And on Tuesdays is Girl Chat with my ladies. And today we're talking about what's politically correct, what is socially acceptable when it comes to sharing the bill or paying the bill or splitting the bill between a group of girlfriends or even between a man and a woman. Hello, good evening. Evening. Hi, what's your name and where are you calling from? Hello. I'm calling from local. And your name Ghana. is? My name is Rocky Bad. Okay, welcome. Let's have a contribution. Like what? Okay, my female callers are telephone shy today. Please don't be shy. Call us. Let's hear your take on it because it affects you, mm -hmm. right, mm-hmm. ladies and men as well. Hello. Good evening. Hello. Hello, good evening. Hi, what's your name, please, and where are you calling from? Typhoon from Elele. Welcome. Let's have your contribution. Yeah. Okay, I don't know what's really going on with the networks where you are. Um, I've got two studio lines, so you can try me on either of them. You can also drop comments on Twitter. Hello, good evening. Hello. Hi, what's your name and where are you calling from? it's way too noisy where you are. You're going to have to call back if you want to participate. And of course, if you're not following us on social media, I don't know why you don't want to be part of the freshest family. Find us on Instagram, on Twitter, and follow us at Fresh FM Ibadan. Hello. Hello, Catherine. Good afternoon. Good afternoon. I salute you. Welcome. What's your name, please, and where are you calling from? I am Tokumbo. Hi, Tokumbo. Nice to have you on the show. Welcome to you today, sis. Uh, thank you. Who says the guy that has to foot the bill? I don't know. I don't understand. There's no law that says the guy that has to foot the bill. And on that splitting this, man, I won't take that. So oh. I'd rather <laughs> pay your bills and don't ever knock on my door again. like, <laughs> so if we go out like this now to Kumbu and I say, let's split the like, bill. Okay, um, come and take me out another. Mm. And got and I was like, okay. I thought I I told him to choose where he wanted to go, but he didn't give me an option. And I said, okay, I wanted to win page. I went to win And after I ordered, and I was just sitting like, is somebody going to pay this bill? Ah. Mm-hmm. And I actually did. But later, I actually refunded my money. He said, he obliged to. But there's no law that says a guy has to pay the bill. That's true. There's no law that says that. Mm. Yeah. Okay. So, uh, ladies, good afternoon. Good afternoon. You Bye. too. Thank you, Tokumbo. We appreciate you and your contribution. I mean, we're all for gender fluidity. We don't think that anything is solely a woman's responsibility or solely anybody can do it, right? Um, it's just what's appropriate on the first date. I still insist that the man pays on the first date. Only if I'm mm-hmm. the one chasing you yeah. and I've been chasing and I say, by ah. force, by force, we must go out. And then the guy gets there and says, ah, you took me out, now pay. That's fine. But if it's my guy friend, anybody can split, anybody can pay. I can pay, he can pay. What I'm saying specifically, if you're toasting a girl, pay for the first date, please, yeah. as a man. It's just the gen- the right thing to do. I don't want to say gentlemanly thing because you might not be a gentleman, so <laughs> let's not assume. <laughs> CEO Feldrich on Twitter says, Hi, Captain Raleigh and the ladies. Concerning matters arising for today, recently I had about four new guys as friends, and a couple of times I just tell them, Let's go eat. They order and I pay. I don't even eat. So one of them told me one day that a lady that one of them told him one day that a lady like myself is rare. He said even if the wife doesn't do that when they were dating, that even his wife didn't do that when they were dating. But as for me, I feel this man too needs this man too needs to be spoilt. If as a lady I am asking that a man treats me right, I feel the man too deserves to be pampered, and I do so to even my friends. Thank you so much. I appreciate you. And that's what we're saying. It can go either way. It can go let's let's just be fair. 80 3232 1059 Hello, good evening. Hi, good evening. Hello. Hi, good what's evening. your name and where are you calling from? My name is Francis Jr. from Elagon Police Park. Nice to have you on the show. Welcome. Let's have your contribution. Yeah. Um, I want to say, I want to contribute. There was a day I and my friend, the mm. male guy, so we went to the PS to withdraw. to withdraw money. We agreed to go to a local restaurant and take something to eat. And on getting there, he's the one paying. He asked me to order for what I want. I ordered, as he said, so he got his own shoe. But when he's about to pay for the bill, he put me the money we went to withdraw. So we drew together. Uh, he lost the, that he lost the money. I was like, ah. Morning, you and I went to withdraw. What is the But I promise I don't have a penny with me. I was like, ah. so what are you doing now? If not for sick that um, the person knows me very well, so I stood for him that the next day I will pay him, and so she let me go. So the next day I went and paid for my own and his own too. Wow. So, Wow. Because I hope that guy is not your friend still. <laughs> Don't follow him to ATM again, no. <laughs> Thank you very <laughs> much. I appreciate you and your contribution. I think that happens a lot between guys. Ladies, not so much because we like we fight easily, women. So we don't try to do things that would offend each other. But it happens a lot with guys, and that's another thing I mean, my sisters that are still out and about in the world need to look out for, right? Mm-hmm. So you mm-hmm. go out with men, right? You go out with a guy and he's with a group of friends. Sometimes it's hard for you to tell the one that is really spending money amongst them. Sure. Don't, <laughs> don't lose guard. <laughs> and go and pick the one they are sending, not the one that is spending. Because one of them will be spending, there'll be like 10 of them there on the yeah. table. Uh-huh. <laughs> yeah. and it happens over and over. No. Recently, I was listening to, I think it was DJ Khaled or so, that said he did something to trick his friends, that he told them, bro, guys, that there was a good number of them that used to go out with him all the time. And he told them, I've lost it all. I've lost it all. I don't have any money. I can't hold you down. And of the 20 or 30 guys that were around him, only six oh, wow. said, It doesn't matter what you have. We'll be there. We'll ride. We won't ride. So that happens to between guys where one is the one that is always paying. The rest are always ready to come out and hang, but they don't drop money for anything. Yeah. <laughs> it's that guy that's always paying. So. It happens too. The way it happens between women, it happens between men too. But as the babe, don't mm-hmm. lose guard. No. Hello, good evening. Hello, good evening. Hi, what's your name, please, and where are you calling from? My name is Cyril. I'm coming calling from Ulugweru. Nice to have you on the show. Let's have your contribution. Yeah, personally, I think the host should foot the bill. It doesn't matter if it's a lady or the guy. But in cases where um, for some reasons youth cannot pay or cannot you don't know anything could have happened, then you get can assist or the word is the rescue. Okay. Thank you very much. We appreciate you. Ladies, we are out of time. Oh, wow. Unfortunately. Um, God willing, we'll be back Tuesday next week from 4 to 4.45 p.m. Mm -hmm. In one word, let's say bye-bye and thank you. Bye. This is Fresh 105.9 FM. You heard from Olamide, Shola Filani, Dol- Dolakbo, and Mary Gibbs. I'm Rola Don't go anywhere, don't touch that dial. Keep it locked on Fresh FM Ibadan. Fresh 105.9 FM. Invigorating. When I wake up in the morning, I need something to help me start my day. my brain to grow. It helps me to be smart. La la la la la. Ìyá ọlọ́gbọ́n. wo lẹ̀ ń ṣe? Mo ń ṣe oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè Peak four five six. Oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè Peak four five six kẹ̀. Bẹ́ẹ̀ni, ó ní àlékún DHA, èyí tó ń ṣe àtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé. Bákan náà ló tún ní káṣíọ̀mù, fítámìn D àti onígá ńlá protein láti mú àwọn ọmọ rẹ dàgbà kí wọ́n sì lágbára. Mo fẹ́ràn ẹ̀. Màá bẹ̀rẹ̀ sí ní fi mílìkì ìdàgbàsókè Peak four five six tó ní àlékún DHA, èyí tó ń ṣàtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé fi kún àwọn èròjà ìṣaralóore fún àwọn ọmọ mi. bẹ́ẹ̀ni. dàgbà kó lágbára kó o sì jáfáfá pẹ̀lú mílíkì ìdàgbàsókè big four five six lójoojúmọ́ mo ṣe àwárí oògùn adènà ìlóyún fún abẹ́rẹ́ àdálò nígbà tí mò ń wá onírúurú ọ̀nà ìdènà lóyún lórí ẹ̀rọ ayélujára sì tún wòye sí pé kò sí pé à ń tò nílé ìwòsàn àbí pé àwọn àǹtí wa ń nù wá níwọ̀ sí ọ̀rọ̀ mo pinnu láti gbìyànjú ẹ̀wò pẹ̀lú ìlò ẹ̀kan ó lè dènà oyún níní fún odidi oṣù mẹ́ta bẹ́ẹ̀ náà ẹ̀wẹ̀ ẹnikẹ́ni ló lè ṣe níbikíbi tí wọ́n lérò pé ó fi wọ́n lọ́kàn balẹ̀ lẹ́yìn mi mo sì ti ní ààyè fún àkókò àti mi. fún àlàyé sí i àdálù abẹ́rẹ́ adènà oyún àti àwọn ìlànà ìfètòsọ́mọ bíbí mìíràn ẹ pè three two one lọ́fẹ̀ẹ́ lórí ojúpo ìpè airtel yín nìkan tàbí kí ẹ kàn sí ìtàkùn àgbáyé wa discoveryourpower.org ìkéde yìí ń wá pẹ̀lú àtìlẹ́yìn àjọ elétò ìlera ìjọba àpapọ̀. When I wake up in the morning, I need something to help me start my day. Start my day. Pick four, five, six has DHA. It helps my brain to grow. It helps me to be smart. Oh. lẹ̀ ń ṣe? Mo ń ṣe oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè Peak four five six. Oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè Peak four five six kẹ̀. Bẹ́ẹ̀ni, ó ní àlékún DHA, èyí tó ń ṣe àtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé. Bákan náà ló tún ní káṣíọ̀mù, fítámìn D àti onígá ńlá protein láti mú àwọn ọmọ rẹ dàgbà kí wọ́n sì lágbára. Mo fẹ́ràn ẹ̀. Màá bẹ̀rẹ̀ sí ní fi mílìkì ìdàgbàsókè Peak four five six tó ní àlékún DHA, èyí tó ń ṣàtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé fi kún àwọn èròjà ìṣaralóore fún àwọn ọmọ mi. bẹ́ẹ̀ni. dàgbà kó lágbára kó o sì jáfáfá pẹ̀lú mílíkì ìdàgbàsókè big four five six lójoojúmọ́. alábàágbé mi mo ní kí n wá bẹ̀yìn wò ni. ìyá Bíọ́lá àláfíà la wà ẹ ṣeun. ẹ mo kọ yín kọ wọn wà ẹ̀yin náà ńkọ́. Ah, ah. kódà ìyá ìyá mi lábúlé gan wà lálàáfíà ìyá Bíọ́lá ṣé kò sí. ẹ mẹ́wòó ìtasọ́sọ́ jọ̀lọ́ọ̀fù yóò jẹ́ rímú mi o ni mo bá ní wá fọwọ́ ara mi tún ara mi ṣe. ẹ wọlé ẹ wá jẹ wo jàre. àgbẹ̀ <laughs> ìyẹ̀fun ìsẹ̀bẹ̀ ọ̀ngá jọ̀lọ́ọ̀fù tuntun dé o ohun ìsẹ̀bẹ̀ tó ń fúnrẹ́sì jọ̀lọ́ọ̀fù yín lójúlówó adùn àti ìtasọ́sọ́ jọ̀lọ́ọ̀fù tí ò ṣeé kọ̀ sílẹ̀. ọ̀ngá Mama's Helping Hand. When I wake up in the morning, I need something to help me start my day. Start my day. Pick four, five, six has DHA. It helps my brain to grow. It helps me to be smart. Oh. ọlọ́gbọ́n. wo lẹ̀ ń ṣe? Mo ń ṣe oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè PIC four five six. Oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè PIC four five six kẹ̀. Bẹ́ẹ̀ni, ó ní àlékún DHA, èyí tó ń ṣe àtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé. Bákan náà ló tún ní káṣíọ̀mù, fítámìn D àti oníga ńlá protein láti mú àwọn ọmọ rẹ dàgbà kí wọ́n sì lágbára. Mo fẹ́ràn ẹ̀. Màá bẹ̀rẹ̀ sí ní fi mílìkì ìdàgbàsókè PIC four five six tó ní àlékún DHA, èyí tó ń ṣàtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé fi kún àwọn èròjà ìṣaralóore fún àwọn ọmọ mi. bẹ́ẹ̀ni. dàgbà kó lágbára kó o sì jáfáfá pẹ̀lú mílíkì ìdàgbàsókè big four five six lójoojúmọ́. Tributan, Tributan. Ah, ah, ó ga o ò lè ṣàì má fọwọ́ pọmọ rẹ lára gbogbo gbà. Hmm, ọ̀rẹ́ mi ṣé ò rárọ ọmọ mi ni ṣé ò rántí wípé gbogbo ara ẹ̀ ló sún tẹ́lẹ̀ torí ìlédìí àtòoru ṣùgbọ́n látìgbà tí mo ti ṣàwárí baby tributan lára ọmọ mi ti ń jọ̀lọ bẹ́ẹ̀ ló ń dán kò sì sóhun tó ń jára sísú tabóoru mọ́. mo rántí lóòótọ́ ni ẹ túbọ̀ ṣàlàyé nípa baby tributan fún mi. apilẹ̀ṣẹ̀ baby tributan gẹ́gẹ́ bí àkọ́ṣe òògùn fún àwọn ọmọdé tó jọ̀lọ̀ fún ìdáàbòbò àti láti gbógun ti ara sísú látàrí lílo ìlédìí tàbóoru lo baby tributan lónìí kò sì ṣàwárí àṣírí àwọn ọmọdé tó jọ̀lọ̀ baby tribota ní èròjà clotrimazole àti istamol nínú rẹ̀ ẹ rí i dájú wípé ẹ̀ka ìwé pélébé tó wà nínú pálí tribotan ní gbogbo ìgbà tribotan iléeṣẹ́ fifteen healthcare plc ló ń ṣe é. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah akínyìn káàbọ̀ sórí ètò yìí ètò wàfíkì òdin àgbọ́yé ẹ̀rí ẹ̀sìn eléyìí tó máa wáyé ní Fresh FM one oh five point nine ní ìlú Ìbàdàn ibi tẹ́tí máa máa gbọ́ àwọn àgbọ̀yé ẹ̀sìn látẹnu fàdílà tó ṣe kíkọ́ mọ̀gòdìní Yunus Akóredé afizahullahu ta'ala wara'ahu falyatafaddalu mashkura mahjura minallah. alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa allah alladhi ja'ala fi sawmi ramadana fawa'id azima ọba tí ó fi àǹfààní tó pọ̀ rẹpẹtẹ sínú àwẹ̀ tá àwẹ̀ ramadan nítorí kálíbà sóríire ayé ń bí àtijọ́ alkiyama wasalaatu wasalaamu ala nabiyina muhammad anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run anábíwá muhammad wa ala alihi kọ́bá gbogbo àwọn ará ilé wa asuhabihi ajma'in àti gbogbo àwọn sahaba rẹ̀ lápapọ̀ ẹ̀yọ́mọ ayá mi nínú ẹ̀sìn wa fawaidu shahri ramadan wa fadailuhu ọlá tó wà fún ramadan àtàwọn àǹfààní tó fún ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ojú yẹ wa nínú al-Qur'an al-Karim ipe òun fi oore sínú àwẹ̀ Ramadan ẹni bá ń gba yóò rí oore ń bẹ ẹni bá ń gba yóò rí àǹfààní ń bẹ tọ́pọ̀ rẹpẹtẹ nílé ayé ń bí àtijọ́ al-Qiyama ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitani rajim wa an tasumu khairun lakum ọlọ́wọ́n bá ní tẹ́ bá lè gbà wẹ̀ ẹ̀ rí oore ń bẹ o in kuntum tẹ́ ẹ bá mọ̀ ni ẹ bá gbà wẹ̀ khairun lakum in kuntum ta'lamun tọ́badé kẹ́ ẹ bá mọ oore tó wà ń bẹ̀ ni inú yóò dùn lẹ́ni tí ń gbà wẹ̀ àwẹ̀ náà ẹ mọ̀ pé ìkẹ́ni oore ni fún yín nílé ayé ń bí àti lọ́run suratul baqara àyà one eighty four lọ́lọ́wọ́n bá aláàtí ń fìdí ẹ̀ múlẹ̀ fún wa yìí pé oore pọ̀ nínú àwẹ̀ tá ń gbà yẹn gbogbo àwa tí ọlọ́wọ́n bá ti rọ̀ lẹ́mìí tá ń gbà wẹ̀ náà oore náà kọ́ lọ́mọ́sàdíyàrí anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi n ṣàlàyé fún wa yìí pé idha dakhala shahru ramadan gbogbo gba tí oṣù ramadan bá ti wọlé futihati abuwabu sama ọlọ́run bá ó ṣílẹ̀kùn sama ìtumọ̀ ẹni pé ọlọ́run ó ṣílẹ̀kùn àlìjánná gbogbo àwọn sí àlìjánná yóò máa rọ̀ wá lọ́rùn láti ṣe wa ghulliqati abuwabu jahannam ọlọ́run bá ó tilẹ̀kùn jahannama ilé ìyà ọlọ́run ó ẹ̀ ìtumọ̀ ẹni pé gbogbo àwọn iṣẹ́ bú ọlọ́wọ́n bá yí ẹ̀mí wa kó ń bẹ̀ tá a fi ní wọ́n náà jahannam wàsúlù sílẹ̀ ti ṣayatin ọlọ́wọ́n bá aláwọ̀ de àwọn àlìjànú àwọn èṣù ọlọ́wọ́n ó de wọn ní sẹ́kẹ́sẹ́kẹ́ ìtumọ̀ ẹni pé ọlọ́wọ́n ó di wọn lọ́wọ́ ọlọ́wọ́n da wọn jòkó ọlọ́wọ́n ó di wọn lọ́wọ́ ipe ẹ má kó bá àwọn ẹrú mi ẹ wọn súnmọ́ mi o pẹ̀lú àwẹ̀ kán lè rí oore kí n lè fẹ́ríjì wọn kí n lè ṣàánú wọn ọlọ́wọ́n bá fẹ́ràn àwa ló ṣe gbé rọmọdán wa àwa táwa ń gbà àkóríire àwọn tí ò tí ì máa gbà tó sì yẹ kí wọ́n gbà kọ́lọ́mù ọba kọ́mọ́sá yí ẹ̀mí wọn padà sí dáadáa wa min fawaidi Ramadan nínú àwọn àǹfààní àwẹ̀ Ramadan takfiru dhunub lis-sa'imin gbogbo àwọn tí wọ́n ń gbà àwẹ̀ ọlọ́mù ọba aláwọ̀ máa ṣàforíjì fún wọn anabi ni man sama Ramadana ẹni bá gbà àwẹ̀ Ramadan imana lẹni tó gbọ́ ọlọ́run gbọ́ wahtisaban lẹni tí ó gbà nítorí ọlọ́run gufira lahu ma taqaddama min dhanbihi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ si nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ọlọ́run ó sì pa gbogbo ẹ̀rẹ́ fún àwọn afa lẹ́ṣẹ̀ ńlá ńkọ́ wọn ní ẹ̀ṣẹ̀ ńlá náà wọn lè parí àmọ́ òun ní má jẹ̀mú kéèyàn ò túbá pọ̀ òun ní débẹ̀ mọ́ àsọ́wọ́mu nínú àǹfààní àwẹ̀ yuhassinu akhlaq àwẹ̀ máa ń tún ìwà àyàn ṣe àwẹ̀ máa ń sọ̀yàn doníwà dáadáa àwẹ̀ máa ń sọ̀yàn di ẹni rẹ̀ anabi muhammad anabi ni wasuyamu junna anabi ni ẹ̀rí àwẹ̀ tẹ́ ń gbà junna máa nẹ́ẹ̀ yóò máa dín in lọ́wọ́ ṣe bú o tẹ́bá ti fẹ́ ṣiṣẹ́ bú tálíjànú bó fẹ́ tì í lọ síbi iṣẹ́ bú tẹ́bá ti wà nú àwẹ̀ àwẹ̀ ọ̀ máa dín in lọ́wọ́ ẹ̀ ní iṣẹ́ bú náà ṣe fàyídà kánà yawmu sawmi ahadikum gbogbo gbàtẹ́nì kọ̀ọ̀kan yín bá ti láwẹ̀ tẹ́ wà nú àwẹ̀ fàlẹ́ ayẹ̀rẹ̀ fúth ànábì ní ẹ̀kọ́ra yín janu ẹ má máa sọ̀rọ̀ kọ̀rọ̀ ọ̀rọ̀ àlùfànṣá wàlẹ́ ayọ̀sọ̀hab ànábì ní ẹ má máa jà kẹ́ ẹ má wá pariwo léra yín lérí wala yajhal anabi ni ẹ má máa wọ àìmọ̀kan ẹ má máa ṣiṣẹ́ àìmọ̀kan ẹ má máa sọ̀rọ̀ àìmọ̀kan wa in shatamahu ahadun anabi ni bẹ́ẹ̀ nìkan bá wá bú yín aw qatala àbólóńfẹ́ bá yín jà falyaqul inni sa'im anabi ni ẹ sọ pé èmi ń gbààwẹ̀ èmi ò sí fún wàhálà èmi ò sí fún jàǹgbà èmi ò sí fún ọ̀rọ̀ anabi ni ẹ má sọ̀sọ̀kúsọ nínú àwẹ̀ àwọn ìkóradó nínú àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ àti sọkúsọ yìí ń máa ń jẹ́ èèyàn dẹni rí lẹ́yìn àwẹ̀ torí pé ọgbọ̀n ọjọ́ lèyìn fi kẹnu dúró látara sọkúsọ látara wakiwa látara ariwo ìjà èèyàn padà wá dẹni rí èèyàn dẹ̀yàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwẹ̀ máa ń sọ̀yàn dẹ̀yàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa min fawaidi sawm ikhwatal iman nínú àwọn àǹfààní àwẹ̀ Ànábì ní lis-saimi farhatan Ànábì ní ti ń gbààwẹ̀ Ọlọ́run dunnú yafra'uhuma inú rẹ̀ ó dùn lẹ́ẹ̀mejì idha aftara fariha bi fatrihi tó bá fẹ́ sínú àbí tó bá ń sínú lọ́wọ́ inú rẹ̀ ó máa dùn wa idha laqiya rabbahu fariha bi sawmihi gbogbo ìgbà tó bá fẹ́ jáde láyé ọlọ́run ó dùnnú pẹ̀lú àwẹ̀ tí ń gbà yóò bá ìdùnnú lọ́dọ̀ ọlọ́run ni falijana rẹ̀ hàn tí ọwọ́ inú rẹ̀ dùn jáde láyé àjẹ́ ẹni bá ń gbà àwẹ̀ yọ láti bọ̀tán dáadáa kọlọmọsá fi asínú àwọn aláwẹ̀ gidi o omi fàwa èdè sọ́ọ́m nínú àwọn àǹfààní àwẹ̀ ajru sọ́ọ́mì láyà alamu maqdarahu illallah dèdè ládàtà bùfàláwẹ̀ ẹnìkan kan mọ́lẹ́yìn ọlọ́ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni kullu amal ibuni adama yudha'afu alhassanatu bi ashri amthaliha gbogbo ṣètò ọmọ anabi adama bá ti ṣe ọlọ́wọ́n ti sọ àwọn màláyíkà kí wọ́n máa kọ́ ládàá mẹ́wàá fún lérí iṣẹ́ rẹ̀ kọ̀ọ̀kan tí máa ń ṣe ìdá sábọ̀ èmi àti tánìyàn rẹ̀ bá wá dáa wọ́n lè sọ ọyọ ọ̀kan yẹn di ọgọ́rùn-ún méje fún qala Allahu ta'ala ọlọ́wọ́n bá aláwọ̀ ń dásí ọlọ́wọ́n bá ní ilẹ̀ sọ́ọ̀mù ọlọ́wọ́n ní àwọ̀ ẹnìkan ọkọjà yọgbàládà mẹ́wàá àbí yọgbàládà seven hundred fàyínà wòlí àwẹ̀ èmi ọlọ́mọ ní wàhánà àjèjì bìí èmi ní bùládà fún ẹrú mi èmi ní sàn lẹ́sàn tí n sì fẹ́ hẹ́n nìkan nínú gbogbo àwọn ẹ̀dá mi n sì ṣàlàyé ẹ̀ ẹnìkan kan mọ yìí àfẹ̀mí ọlọ́ a jẹ́ pé ẹ̀yọ́ ọmọ ya mi yóò da ká tẹ̀ra máa wẹ̀ yìí ká sì gbá dáadáa omi fọwọ́ ìdè sọ́ọ̀m nínú àwọn àǹfààní tó fún àwẹ̀ gbígbà òun náà ni pé ọlọ́wọ́n bá ó ṣe iná lè wọ̀ fẹ̀yìn tó bá gbà wẹ̀ dáadáa ẹ̀ anábìíní walillahi utaqa'u minan nari wa dhalika kulla laylah ọlọ́wọ́n bá aláwọ̀ máa yọ ọkùnrin kú lọ́rùn àwọn èèyàn bàbá tí ń sinú tán lálálẹ́ pé lágbájá ò ní wọ ọ́ná mọ́ lágbájá ò ní wọ ọ́ná tàmọ̀dò ò ní wọ ọ́ná tó bá gbà wẹ̀ dáadáa. sẹ́rẹ́ àlìjánà tí àwọn àwọn wọ́n ní àlìjánà yẹn wọ́n ní àlè rí àfikágbà wẹ̀ ọlọ́run lọ́wọ́n fi àwẹ̀ tá à ń gbà yìí yòówù fi fún yawma al-qiyama anabi ni àwọn aláwẹ̀ nìkan ni wọ́n gba bẹ̀ wọlé tó bá dijọ́ al-qiyama ọlọ́wọ́n ọba aláyọ̀ wà lọ́lẹ̀ dá wọn lọ́lá tí ò ní dẹ́ lómi nínú àwọn àǹfààní tó wà nínú àwẹ̀ òun náà ni máa jíjẹ sáàrì anabi ni tasaharu anabi ni máa jẹ sáàrì fa inna fi sahuri baraka anabi ni alibarika ọ̀pọ̀ níbi máa jẹ sáàrì alibarika wà ń oore náà ń alibarika sórí àsìkò sáàrì yẹn iná lásìkò táwọn wòlé ọlọ́run yìí sùn wa bil asahari hum yastaghfirun ni ọlọ́run lásìkò sáré àwọn ẹni rẹ̀ ò ní sùn astaghfirullah wa atubu ilayhi ni wọ́n máa ṣe ọlọ́run fẹ́rí jìmì mo túbá ọlọ́run fẹ́rí jìmì mo túbá ọlọ́run máa ń sọ kalẹ̀ tí sánmà ayé tó bá di e, e, ìgbẹ̀yìn ìdákẹ́ta òru tílẹ̀ bá fẹ́ mọ́ tán lásìkò sáré náà ni jama sáré tó jẹ́ bó ṣe jẹ́ ní ọgbà ládàá àdúrà tó ṣe yọ gbà lẹ́yìn náà ọlọ́run bá aláwọ̀ wa bu oore tọ́pọ̀ fún ọ lásìkò sáré àdúrà rẹ̀ ọgbà tó bá fẹ́ sínú nínú làbídùn lọ ni omi ló mu ni ń dẹkùn rẹ báyìí kò sì tẹ́wọ́ anabi ni inna lis-sa'imi inda fitrihi da'watan la turad anabi ni ẹni tí ń gbààwẹ̀ nígbà tó bá sinú gbàrà gbogbo àdúrà tó bá tọrọ nítorí bá ní kọ́ ọlọ́wọ́n ọba aláwọ̀ fún ọlọ́wọ́n ọba òní sàlàyé fún sari pé àǹfààní ń bẹ bí àwẹ̀ tá ń gbà yìí lọ́lọ́wọ́n fi ni wa an tasumu khairun lakum in kuntum ta'lamun tẹ́ bá mọ̀ orí tó wà nú àwẹ̀ ni ah ẹ máa gbààwẹ̀ púpọ̀ ẹ̀yin ni yóò máa dùn bẹ́ẹ̀ sí ń gbàwẹ̀ yẹn kọ́lẹ̀ ẹ̀ nífẹ̀ẹ́ káwé ọ̀tán mọ́ àǹfààní àwẹ̀ pọ̀ rẹpẹtẹ. wọ́n mi fọwọ́ èdè sọ́wọ́n nínú àwọn àǹfààní àwẹ̀ lẹ́yìn tí a máa rí òun náà ní sọ́hàtúlì jísìmì àláfíà ara akadìlẹ̀ ulama kọ́dímọ̀ wàhádìíta anna sọ́wọ́mà yusabibu sọ́hàtà alìjísìmì gbogbo àwọn àfáìsìn àti gbogbo àwọn medical doctors lágbàláyé tipẹ́tipẹ́ àtàwọn tí wọ́n ń bẹ nísìn gbogbo wọn ni wọ́n padà pọ̀ pé ìmá gbàwẹ̀ Ni máa jẹ́ kéèyàn lékún lálàáfíà ara àjẹjù oúnjẹ òun náà ní fọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ ìtumọ̀ ẹni pé ọlọ́run fẹ́ fi àwẹ̀ ọ fẹ́ fi tún gbogbo sísítẹ́mù ara wa ṣe kámọ́ bá a máa sàmódì kámọ́ bá a máa kígbe ń ta mí ń ro mí ń dùn mí ọlọ́run bá a la àdúpẹ́ fún o. omi fàwa ìdè sọ́ọ́mù nínú àwọn àǹfààní àwẹ̀ òun náà ni pé àlùfáwá ìlú rẹ̀ ìjìmá ẹ̀yà àwùjọ wa da ẹ̀rí gbogbo àwọn iṣẹ́ burúkú tí máa ń ṣẹlẹ̀ láàrin ìlú àwọn èèyàn wà wọ̀ rẹ̀ dẹ́ ẹ nira àwọn èèyàn tí wọ́n máa ṣiṣẹ́ búmọ́ nítorí pé àwẹ̀ ń bẹ́ ń ta àwẹ̀ ó tún àwùjọ ṣe kálukú ọmọ lọ lálàáfíà bọ́ ń lọ lọ́sàn bọ́ ń lọ lóru ẹ̀mí rọ balẹ̀ nítorí pé gbogbo àwọn tí wọ́n ń gbàwẹ̀ kọ́dà ẹlòmíì tí wọ́n gbàwẹ̀ ẹ̀rù ń bà pé kò ní dáa kóhun tún sórí burúkú ní Ramadan àǹfààní àwẹ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ nínú àwọn àǹfààní àwẹ̀ tó jẹ́ pé a máa rí òun náà ni pé alìgẹ̀níyù ẹni tó nínú wa yòtá ìmú alifakira yóò máa fún ẹni tí ò ní àwọn yẹn máa yọ zakat àwọn yẹn máa ṣe sàrà àwọn yẹn máa ṣe tọrẹ àánú gbogbo àwọn tó jẹ́ àwọn olówó kọ́dà ẹni tó jẹ́ àwọn nù wọn òun náà pa àwọn tì yọ fa àwọn lẹ̀ nítorí pé àwọn ọlọ́rọ̀ yìí àwọn náà ti mọ̀ bíbí ṣe ń rí lára. nígbà tí wọ́n bi anabi wa alayhi salatu wa salam wọn ní kí ló dé tó máa ń gbàwẹ̀ púpọ̀ wa anta ala khaza'in al-ard gbogbo tọ́lọ́hún fún yàn ní jíjẹ ní mọ́ mu ní lílo gbogbo ẹ̀ lọ́wà ní ìkáwọ́ rẹ̀ ìtọ́jẹ́ wà ìtọ́mu wà ó ní àkàfù ìdá ṣàbẹ̀ẹ́tù ó ní ẹ̀rù ń bà mí tèmi bá yọ bámbám àní ansa jọ alifakiri yóò mú mi gbàgbé ipe bí n patálíkà láàrin ìlú gbogbo àwọn olówó wa àwọn ọlọ́lá wa nígbà àwọn náà gbàwé ń sìn wọ́n mọ bíbí ṣe rí lára látara bẹ́ẹ̀ ọlọ́run wa fi àánú sí wọn lẹ́mìí kálukú wa ń ti ìkẹ́ rẹ̀ jáde wọ́n ń fa àwọn èèyàn ní nǹkan wọ́n ń sẹ́ndì nǹkan sáwọn èèyàn owó tẹ́lẹ̀ mi ò lè ná kí rọmọdáwọ̀ tó dé ẹ̀ ń na owó náà àánú tẹ́lẹ̀ mi ò lè ṣe ń ṣe é ẹni bá ti sànú ọlọ́run sànú òun náà inú àwọn àǹfààní Ramadan òun náà ni pé wọ́n ní yusabibu tauba ní máa ṣokùnfà ìrònúpìwàdà níbi àwọn ẹ̀ṣẹ̀ téèyàn rò pé èèyàn ò lè túbà ń bẹ̀ ẹlòmíì ó ti mọ̀ rárá nínú ẹ̀ṣẹ̀ ẹ̀bọ nígbà Ramadan dé kò lọ lọ́lọ́gùn mọ́ òun náà ó sì gúnṣẹ́ mọ́ e, eré olóńgbò adé àkókò ká máa gun láàyè ẹ̀rú bà òun náà ìwọ́ tó wá ṣe tó fi gba Ramadan ọgbọ̀n ọjọ́ tó o bá padà ṣe mọ́ kò sí tó ṣe ọ ọlọ́wọ́n bá rẹ ó ti tó fún ọ lẹ́ni tó wọn wá ràn sí lọ́dọ̀ rẹ ọ̀pọ̀lọpọ̀ fi sìn náà lẹ̀ ẹlòmíì rò pé òun lè soṣù kan kó o mọ̀ ṣe sìn náà ọlọ́wọ́n bá a la ọwọ́ amúdún odidi oṣù kan kò dọ́dọ̀ yàwó yàwó ọ̀kọ̀lọ́kọ̀ dọ́dọ̀ la ṣe tán láti fẹ́rẹ́ jùn ẹlòmíì tọ́jú pé yín ìtumọ̀ ẹni pé ọ̀ pinnu ni tọ́ba ti pinnu ọ̀ wà sàdúà àwọn ní tẹ́tẹ́ ńkọ́ ọ̀sẹ̀ nìkan ti ń ta tẹ́tẹ́ ní Ramadan gbogbo kálukú wọn tọ́jú òbí ẹ̀ ọ̀sẹ̀ nìkan tó bẹ̀rẹ̀ sunkún lérí ẹ̀ nínú Ramadan àwọn èèyàn túbá kò ń bí ẹ̀ṣẹ̀ Ramadan a máa ṣokùnfà ìtúbá nínú ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ téèyàn ń ṣẹ̀ bí Ramadan bá ti lọ èèyàn ní sèémà kálukú kẹnu dúró níbi ọ̀rọ̀ kọ̀rọ̀ orin kọrin ìjẹkújẹ ìmúkúmu ìfàkúfà látara Ramadan. Ramadan ọlọ́wọ́n bá lóun sábà bí fún ọ̀pọ̀lọpọ̀ ọkọ mi tó yà hún nulẹ̀ gbogbo tó yẹ kọ́ra tó yẹ kí àwọn fámìlì rẹ̀ ọmọ gbádùn pẹ̀lú ẹ̀ gbogbo ẹ̀ lọ́gbẹ̀dẹ̀ síra nítorí pé ń wá ojú rere ọlọ́wọ́n bá nínú Ramadan ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní tẹ̀lé tọkọ àmọ́gbà Ramadan dé òun náà gbà pé mò ń bá ti ń ṣe ọkọ yìí òun ṣe lọ́nu kálukú náà wá yí padà àti pé Ramadan ìmọ̀ sọkùnfà tí ìmọ̀ fi ń túbá ìtawà abẹ́lọ́ ni pé tí Ramadan bá ti lọ kọ́mọ́jà tún padà síbi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá à ń ṣe tẹ́lẹ̀ ẹ wá rí Ramadan ta wí nínú àwọn àǹfààní tí ó ṣe fún yàn tó bá dojú àlùkìyàmà òun náà ni pé tíṣẹ́ yẹn bá kù díẹ̀ káàtó téèyàn fi wọ̀ náà wọn ní Ramadan yóò dìde yóò dàbí ẹ̀dá tí ó dìde yóò wá sọ fọlọ́n pé wọ́n lọ ẹ̀rú mi yìí ó fèbí paná ọgbà mi mọ́sá ìsànú ẹ̀ lẹ́nu anábìíní asuyamu wal Qur'an anábìíní sẹ́rí àwẹ̀ tẹ́ ń gbà yẹn àtàlẹ̀ Qur'an tẹ́ ń kà yẹn yashfa'ani lil abdi yóò ṣì pẹ̀rú tó bá dojú àlùkìyàmà yakulu suyamu àwẹ̀ ọmọ sọ pé rọ́bì ìwọ ọlọ́run ìní ìmọ̀nà àti ọ̀tọ̀ àmà èmi àwẹ̀ ìjẹ́kọ́ jẹ wọ́n ṣàràbà ìjẹ́kọ́ mu bí nàhárì ní gbogbo ọ̀sán ọjọ́ tí máa ń gbà wẹ̀ fàṣàfẹ́ ìní fìhì mẹ́sà ìfimi ṣìpẹ̀ fún má fi síná mọ́ àlìjánnà ni kò fi sí látara bẹ́ẹ̀ èèyàn wà torí àwẹ̀ tí ń gbà lẹ́yìn àánú ọlọ́run tó ti ṣáájú èèyàn wà ní wọ́n ọlọ́run bá ní tẹ́ bá lè gbà wẹ̀ ẹ rí o bitibiti oore níbẹ̀ oore náà kọlọmọsà jaari wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó ti ṣe nírọ̀rùn fún àwọn fàdílà tó ṣe kọ́mọ̀gòdè ní Yunus Akorede láti fún wa lóúnjẹ mi tèmi jẹ bákan náà ìpàdé wa ní dédé àsìkò yìí lọ́la wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀ gbọ́ fresh fm. àwọn kọ́. one oh five point nine fm. mo ló ta sọ́sẹ̀ máa yín wúrọ̀. ìròyìn àsìkò lóríṣiríṣi. entertainment náà gbẹ̀yìn níbẹ̀ ẹ̀ fi sẹ́. one oh five point nine fm ọ̀dà. àwọn kọ́. ní ká ìfilẹ̀ sí ibẹ̀ làwọn fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. What a fruitful Ramadan day it's been. You've given it your 100%, and now it's time to give your body refreshment and replenishment with Chivita fruit juice and a great iftar meal. And just before it's time to go to bed, you share glasses of Hollandia yogurt and dates with loved ones. That's how you make this your best Ramadan ever. Ramadan Kareem from Hollandia Dairy and Chivita Fruit Juice. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. hello everybody hello everybody we are here to make you happy we are here to make you happy we are here to turn your sorrow to happiness. Oh, I love you. hello everybody. kí wá fi bàbá. Ilé ayé gọ́mọ kí wá fi bàbá. Hello, everybody. Hello, everybody. We are here to make you happy. We are here to make you happy. We are here to turn your sorrow to happiness. Ẹ̀lànà ẹgbẹ̀rin. Hello. Èmi Àlàbí ìjà ó tún sàmú ní wọn ní ìpàwọ́ tèmi lẹ́ẹ̀kún láíláí. Ọlọ́run ṣàánú ẹgbẹ́ ìwọ́de wa pàṣẹ òkà ìkàrọ̀ náà lọ́dún tuntun ọ̀nà bí àmì. Make Listening to my music, listening to my lyrics. Eh, listening to my music, listening to my lyrics. Ọ̀gá náà fújì Pasuma ló ń pété o. Tó bá Master. Papa shani Master emo. mọ̀, ọ̀gá ńlá ṣàlọ́gá dédé Hello. Ẹ ló We found happiness in your music. We found happiness in your music. It's of great value to this generation. It's of great value to this generation bóyá kan lè bí mi pé àwọn wo ló sọ bẹ́ẹ̀ o. àwọn ti jí bọ́lá gáúsù sàmúnì èmi wá ń dá wọn lóhùn o. èyí ni tuntun bá wá sí látú o. ṣẹ̀rí kó yàtọ̀ sí títí tẹ̀lé o náà. mẹ́lò ẹ̀ẹ́dọ́ yìí tèmi tuntun tẹ̀lé ibà sí. mẹ́lò everybody. ìjọba bá sọ. Yàrá ẹ̀ tó tọrẹ ó sọ̀rọ̀ tó wà bá fi hẹ̀. ti ọ ó bá kíkí orí ọ̀tẹ̀ yìí yóò pélé mọ́. tábàtàn ẹ máa ṣe gbà pé fújì ò ní pẹ́ lọ sùn irọ́ lèyí máa dá wọn ní sẹ́yìn jẹ́ kọ́mọ́ pàṣípò fújì lára yóò alárẹ̀. tábàtàn ọ̀rẹ́ mi máa ṣe gbà fún ọba sí yàrá ọba kọ́ lánìí tá a sí akẹ́wàá irọ́ lèyí máa dá olóúnjẹ wa. àtìsẹ́ ìjẹ́ mọ́ àti kókó jìlá wa yìí o. bá a ṣe o kó ní jújù kọ́ tí wọ́n o àlàbí yìí wá. ẹnìkan lápá làwọn kọ́ tí wọ́n o bàbá wa sí lá. ó ní sáà. má pé o ẹ má pé o tó bá wù kó wọlé ó bá wù kó má wọlé. bá wù kó wọlé kó bá wù kó má wọlé. yes mi ò rẹ ní tamáìkì ẹ. ẹ má pé o. kọ́ má pé kọ́ má pé báyìí ìwọ ni mò ń sọ. ẹ má pé o ẹ má pé ayéfẹ́lẹ́ o ẹ má pé o ẹ filẹ̀ o. ẹ pé ayéfẹ́lẹ́ o ẹ filẹ̀ o ẹ má pé yóò bí o ẹ filẹ̀ o ẹ má pé o ẹ filẹ̀ o. ẹjọ tẹfẹ nù ẹ ẹjọ tẹfẹ nù ẹ. ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ má dasi ẹ má dasi bọ̀dá ẹ má dasi. ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ má dasi bàbá ọpẹ́ o kò gbẹ́sẹ̀ sí nílùú bàbá ọba kò sí bó ṣe fẹ́ sí. orí òun kọ́kọ́ gbàwẹ̀ kò yé mi. ní kíni. bọ̀ wà kọ́kọ́ gbàwẹ̀ ni lẹ́ ń kanra mọ́ mi. ṣáwẹ̀ ló jẹ́ kí n kanra mọ́ ẹ ni. àwẹ̀ ni. àwẹ̀ kọ́ àwẹ̀ ni. àwẹ̀ kọ́. èmi gan first time first day tí mo kọ́kọ́ máa gbàwẹ̀ yìí kò tí wọ six táwẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní gbòmí. kò tí wọ aago mẹ́fà. o ṣe bákan bákan lára mi. Ah. mi ò kọ́ra mẹ́nibọ́dì náà. mo ní abdul jeli náà. mi ò kọ́ra mẹ́nibọ́dì náà. Ah. abdulsalam ló ń sọ̀rọ̀ lọ́wọ́. abdulgali lọ́rẹ́ abdulsalam. Ah. mi ò kọ́ra mẹ́nibọ́dì kódà níbi tí àwọ̀ yẹn mú mi dé mo dẹ̀ ń wo rìmóòtù lọ́kàn jọ gálà lójú mi. ò ń wo rìmóòtù ọjọ́ gálà ó sì mú ọkàn jẹ tó lọ́wìn máa jẹ́ ọgbẹ́ níta. orin Pasuma orin ẹ̀la ṣé pàṣẹ la fi ń ṣètò ní kí ni ìsọmọ tó rí mọ́ gánà ìdá yìí. Ah, slow down the beat now. we need to slow down a bit. ṣe bí ẹ ó dàbí ẹran tí ń sunú. Ah. bó ṣe bó ṣe yẹn tiẹ̀ nu. o tún lọ o tún lọ ṣọ yìí. ó lọ o. kò lọ. ó lọ bọ́dí lẹ́yìn kìsà kọ̀ lọ kọ̀ lọ. láyìíká ó lọ. ó fòdì ẹ̀ sábẹ́ pílò ni. ẹ tó bá fòdì ó yẹ kó yẹ kó yẹ kó yọ gétọ̀. n tán pè ní mọtí gétọ̀ lọ́yọ̀. má dúró sẹ́yìn mi má jẹ́ kámẹ́rà gbé ọ bọ́ náà bọ́ báyìí ya. n tán pè ní mọtí gétọ̀. mọtí gétọ̀. ẹ kò síbi tí ọyọ sí ọyọ débi polo. ọ̀nàgbọ́n rẹ̀ lọ fi ń dá mi lọ́rùn. ó ṣe ìyá admission ni admission síbo. <laughs> school uniform náà wọ̀. àfi gíláàsì lórí ilẹ̀ tó ṣá. ẹ ti di pé aṣọ school àwọn China náà wọ̀ yìí. settled ojú òdi tí ọ ọ̀nà mi dì mọ́ ọmọ balẹ̀ ń kí ọ dúró gbé mi sókè máa yìí. mi ní gbé ọ sókè kankan ah. mi gbé ọ sókè o ti sẹ mi o ti bú mi sọpọ sọ bẹ́ẹ̀ mọ́ sọpọ sọ bẹ́ẹ̀ mọ́ báyìí nǹkan. kúkú bà airdrop mi jẹ́ bàjẹ́. mo lè fọ dànù kí n yá bílù jẹgẹdẹ. ẹ jẹ́ ká fi airdrop wọn ṣèṣọ́ jíra pẹ́. ó dàbí ọjọ́ kan tí mo kọ́kọ́ mọ̀ tẹ̀lé ayébẹ́lẹ́ lọ play for the first time rí bí jókòó sí èmi lẹ́mísì. kí wàá jókòó síwájú síkà. ó jókòó síwájú síkà ó lò ó ṣe bẹ́ẹ̀ mọ́ lẹ́ni ẹ bá ní àyè wà ń bí ọ̀yọ́ ọdún sí wájú spíkà nígbà tí ayé fẹ́ ló fi pè pé kí wọ́n kúrò fóònù òun ara ẹ lọ gbọ́nú etí ara ẹ. etí mi kàn hóye mo wá ń sọ ọ́ báyìí ayébẹ̀lẹ̀ wáyé kílódé omi rọ sí ọ létí ni mo ní tọrọ sí mi létí ju omi lọ. àwọn party planner ní kẹ́ni kankan má jókòó sí síìtì apá bíi o ibẹ̀ ládẹ̀ to front of the house ìyẹn speaker iwájú ibẹ̀ la tò sí wọn party planner ní ẹni kankan gbọdọ̀ jókòó síbi o wọ́n reserve ẹ̀ fún àwọn dignitaries ni o àwọn senators àwọn èèyàn ńlá ńlá wọ́n dà mọ̀. Mm. wọ́n ti mọ̀ wọ́n ti mọ̀. lèmi náà ní ká tó bẹ̀rẹ̀ eré wa gẹ́gẹ́gẹ́ gẹ́gẹ́dẹ́ sì ní kan ìhàlẹ̀ ẹ̀ pọ̀ rákìdì gbàkìdì gbàkìdì gẹ́gẹ́gẹ́ wíì wíì tó ṣe báyìí àwọn distinguished senator senator yẹn ṣe báyìí ọkọkọ bent. ọ bent. wọ́n ní wo ṣiṣẹ́ lè múùfù kínní ṣe lè múùfù ẹ kúrò níbí kẹ múùfù ẹ sí ṣáìdì àní àtàbà múùfù ẹ á pa gbogbo irinṣẹ́ yìí á ṣẹ̀ṣẹ̀ tún tò. wọ́n ní ayé ilẹ̀ aláwọn tó wà lẹ́yìn ò ní ẹ sà ṣáídà kẹ́ dìde. distinguished senator eh, eh. wọ́n dìde lẹ́yọ kọ̀ọ̀kan ni. <laughs> wàláì àwọn ọmọ ìlú lọ padà jókòó bẹ́ẹ̀. Ah. a sì ti pẹ́ o sí eh, ìwà àfojúdi là ń wù yìí o ẹ má bínú ìṣẹ́jú mẹ́tàlá ló ti kọjá lára aago márùn-ún tá a ṣẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe àwẹ̀wò. kí wàá láago márùn-ún wá ń wò tí ìṣẹ́jú mẹ́tàlá fi kọjá lára rẹ̀ kò lè bú sóni. tó yẹ kó múlẹ̀ dìá kó lè buso. márùn mọ kọjá. sọmọ pé kínní yìí ó ní àwọn àpẹẹrẹ kan tó ń ṣe fún wa. Hmm. kí àpẹẹrẹ o. ó rí i pé tí aago márùn àárọ̀ bá lù hmm. a kàn sì mọ sọ̀rọ̀ náà ní mẹ́fà ó sì tún lù. ọ̀rọ̀ làá mọ̀ sọ lọ́wọ́ tí méje ó lù béèrè-béèrè mẹ́jọ ó lù ká tó wo ohun tó ṣẹlẹ̀ ọ̀sán ti bẹ̀rẹ̀ sí ní kú. àjẹun àbá àjẹun mẹ́sàn-án lù. ká tó mọ ohun tó ṣe ó ti yẹ. mẹ́wàá ti lù. ìyẹn fi hàn pé tó bá rọmọ ogójì ọdún tó fò òkè tó lọkùnrin dé irọ́ nípa. Ah, ọkùnrin lọ ni ọkùnrin ti ń lọ. <laughs> ọkùnrin ti ń lọ bẹ́ẹ̀ ẹni bá ti ń ṣe birthday tó ní ha rejoice with, with me. me today I'm is my birthday. I'm fifty. àṣọ ń lọ díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni wẹ́rẹ́wẹ́rẹ́ ni. on sign off díẹ̀ on tán lọ́nu. bọ́ kò sí bí ẹ̀dá ṣe lè ronú tó àìronú kú mọ́. kọ̀sẹ̀ ń fẹ́ kú ara tó sì ń jẹ́ kí ayé wa ó rí bó ṣe rí nù. àní bàbá kan pè mí ó sọ fún mi hmm. ó ní hmm, ọ̀rọ̀ àgbà hmm. ó ní Yínká ó ní sà ó ní nǹkan kan ni Ọlọ́run fi ju gbogbo wa lọ ó ní ó sì máa mọ̀ fi pamọ́ fún wa ó ní tẹ́lòmíì nínú àwa tá a wà láyé yìí tá a bá mọ ibi tá a ń lọ tá a bá kú tán hmm. ó lẹ́lòmíì á para ẹ̀ ṣáájú ọjọ́ tó yẹ kó kó tètè máa lọ kíákíá. ó ní tí ẹlòmíì bá sì mọ ibi tí ń lọ hmm. nígbà tó bá kú tán ẹlòmíì ó mọ̀ wò pé ah ẹ má wulẹ̀ jẹ́ kóun ó kú òun bíi. kóun ra dúró síbi kóun rọra dúró bíi. torí ibi tóun lọ kò lè pé òun. pé kò lè pé òun ẹni bá hmm. sùn tó lálàá tá a fi ibi tó ń lọ hàn. tí wọn bá jí wọn máa ń bu ẹkùn ni. ah mo ti rí màmá kan rí tó sọ pé a ti fi ibi tóun lọ hàn òun kọjá kóun lọ sinmi. tí wọ́n bá jí wọ́n máa ń sọkún ni. Hmm. pé kí lóun tún padà wá síbi wá ṣe níbí. a sì ti rẹ́ lómìn tó jẹ́ pé wọ́n nà pa wọ́n nà padà ní. ànàjà létí. wọ́n nà padà ní. wọ́n á sọ fún ọ pé ẹ má tún jẹ́ kóun tún padà dákú. èmi ti mọ̀ aago tó lu thirty minutes after lẹ́ẹ̀kan ah, ló tún lu fifteen bí ní àjò ẹ̀dá ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nù so yóò tún lo sixteen. ọjọ́ tí àkọọ́lẹ̀ ó kò bí ilẹ̀ ṣe mọ́ náà ni ó ṣe mọ́ ẹni tí wọ́n ti ń fọmọ́ bú ìjọ tí ọba bímọ bí ilẹ̀ ṣe mọ́ ń ṣú náà ni ilẹ̀ ó ṣe ṣú bí àkókò ẹ̀ ó ṣe tó rèé. wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni hmm. ìjọ tí wọ́n bá kéde èèyàn pé olóríire ni wẹ́rẹ́ náà ni. bí táìmù ẹ̀ ó ṣe tó rèé. bẹ́ẹ̀ ni hmm. ìdí nu tó fi jẹ́ pé wọ́n fi ń pọ Ọlọ́run ní àwámárèdì láyìnká òkọrin kan kò sígbà tí n bá gbọ́ orin yẹn tí ara mi orí mi kì í wúlé ìjìnlẹ̀ ní hmm. ọ̀rọ̀ olúwa ìjìnlẹ̀ ní ọ̀rọ̀ olúwa ìjìnlẹ̀ ní ìjìnlẹ̀ ní ọ̀rọ̀ olúwa àdìtú ni àdìtú ni ìjìnlẹ̀ ní mo mọ̀ ìjìnlẹ̀ ní kò ṣeé tú o hmm. kò hmm. sígbà tí n bá gbọ́ orin ẹ orí mi máa ń wúlé pé ẹ̀mí ló fi ah. ìjìnlẹ̀ ní. Ah, ìjìnlẹ̀ ni àbájọ tí bíbélì fi ní God is not a respecter of any man hmm. gbogbo kàkà kòkò yẹ̀pẹ̀ lásán ni wa gbogbo mo lè digbá mo lè dàwó ah. ẹlòmíì ò ní tọ̀túnla yóò sì tún mọ́ dógún ọdún àní tóun ó fojú ẹ rí kí ni mo sọ fún wínà nísàlẹ̀ kí lọ fẹ́ fojú ẹ̀ rí ẹni jẹ gbèsè tó ní kí n tó lè rówó ẹ̀sán dé ọjọ́ mẹ́rìndínlógún ah ọmọ ògùn lẹ́nu ògùn <laughs> lẹ́nu o ní kó dá ogun ọdún ogún ọdún short jẹ́ mọ̀ pé ogún mm. ọdún ṣùgbọ́n kí n tó lè rówó yẹn sá á tó ọdún ọjọ́ mẹ́rìndínlógún lẹ́nì mm. mẹ́rìndínlógún o kò jìn bó ṣe pè lẹ́nu yẹn ó jìn. <laughs> yọkàn máa ṣe tó bá aago ṣe ń lọ yìí bó ṣe tó tún ti lu seventeen. báyìí kò ṣe ń lọ yìí ó tún ti kọjá seventeen ọlọ́run wa tún fi àdìtú kan sí i gbogbo ẹ̀dá tó bá ti sùn tó bá ti jí mm. opportunity mi tún ni. àǹfààní ni àǹfààní ni torí sórí sísùn tá à ń sùn yẹn a ń dán ìgbà tá à ní mm. sí wò ni. Mm. wọn ní oorun ní gba tọwọ́ ọmọdé ṣé kò ń gba tọwọ́ àgbàlagbà oorun ti gba rìmóòtù lọ́wọ́ mi. sọjá bọ́ọ̀lẹ́. <laughs> ìjà ronú jinlẹ̀ ah, ẹ má bínú pọ̀ pẹ́ wá díẹ̀. ẹ má bínú ọ̀rọ̀ kan là ń yanjú lábẹ́ igi nsàlẹ̀ ẹni tí bí ń yarí ẹni tọ̀hún ń yarí. ọ̀nà ló wò ní gbà. lóòpọ̀ wọn ní gbà. a sì ti rẹ́ni tí ó ń sọ pé ẹ wo ẹ jẹ́ ká kúkú para wa kí gbogbo wa kú ká máa lọ. ẹ bàbá mi ní kò sáfún. <laughs> kò sáfún ibi wa ti rẹ́ni tó sọ pé you see ọmọ tó fọ́gò yẹn. that man could be dangerous. that, <laughs> that man could be ẹ ẹ mu dáadáa. yóò kàn pé driver. ẹ ẹ ẹ pẹ̀tù sí lọ́kàn. a pè driver. ẹ jẹ́ kóun náà mọ̀ kóun náà lọ́la ẹ pẹ̀tù sí lọ́kàn ẹnìyẹn ń dúkìá kò tí ì fẹ́ lọ ṣùgbọ́n ẹni bá ti gbọ́ pé ó lè ọba já ládùúgbò kọjá ah, kí ni mo ní gan ní tó lè fẹ́ kó ah, tó lè ọba wa kọ́ wa lówó ọdẹ kankan. bàbá mi ni mo bá sọ̀rọ̀ mọ́. ẹṣu <laughs> biribiri ẹ̀bọ mi o ìwé ìjìnlẹ̀ lọ́kọ̀ yìí. Ah, ọlọ́run ṣeun. Eh, alihamudulilayi rọbìlẹ kala mi ògo ni fọkọ rẹ alihamudulilayi rọbìlẹ kala mi. èmi àtẹnìkan sọ̀rọ̀ láyé ká kọ́lé bàbá kó àdìtú lé lódùmarè àdìtú ni sẹ́yìn. ìyàwó kan tó ní hmm. òun àti ẹjọ́ ń kópa hmm. wọ́n sì bí ọmọ méjì hmm. ó sì ní mọ́ṣíìnì tí fi ń ṣiṣẹ́ ọ̀kadà àmọ́ lọ́hùn kọ sí i gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́hun pé lọ́ọ́ fi mọ́ṣíìnì rẹ yìí lọ́ọ́ fi tọrẹ. kí ló wá fún kó fẹ́ kó ló ń fi fi mọ́ṣíìnì yìí rọra mọ́ ṣiṣẹ́ lọ́wọ́ rọ̀lẹ́ ah. fi ń ṣe láftà kó ń fi tọrọ kẹ̀ hmm. ó ṣàtúnkọ́ fi kọ́kọ́ tún dákẹ́ ó tún yí mọ́ pé orí ọ̀fẹ́ mi tó fún ọ ọ wa lọ síbi ìsọjí kan níbi ìsọjí ọ̀hún ni wọ́n ti ń sọ pé pásítọ̀ báyìí báyìí olúwa ní kẹ́ ẹ fi mọ́ṣíìnì olúwa sọ pé kẹ́ ẹ gbé ọ̀kadà yín kẹ́ fi tààyàn lọ́rẹ ah. ó sì yànda mọ́ṣíìnì ńbẹ. ó yànda. olúwa wa ní kẹ́nìyẹn sọ fún un pé kíyàwó rẹ̀ ó tó bímọ hmm. oyún tíyàwó rẹ̀ ní kó tó bí hmm. òun fún ní mọ́tò mọ́tò gidi ṣé ó níṣẹ́ mi lọ́wọ́ <laughs> kò ní ó sì yànda ọ̀kadà àmọ́ ibi tọ́lọ́run ti wá fagbára hàn <laughs> òun ni pé toyúntoyún ní ìyàwó tá à ń sọ yìí kú ah. mọ́tò kankan ò sì dé ah. orí pọ́lọ́run lágbára ìyá di mi. ó ń dín ó ń dán ìgbàgbọ́ rẹ̀ wò ni. wòlíì sọ fún pé oyún ti ń bẹnu ìyàwó ẹ̀ tó bá ti ń bí báyìí kó tó bí mọ́tò àyànràn ọkọ̀ tuntun ń bọ̀ fún. tọ́mọ já ọ̀rá kúrò lára rẹ̀ ṣùgbọ́n. lára àwọn tó ti gbàdúrà fún ń bọ̀ wá ta ọ lọ́rẹ. Ah, ah. inú rẹ̀ dùn. ayọ̀ rẹ̀ kún. ó yànda ọ̀kadà tíyàwó rẹ̀ bá ti rìn díẹ̀. má ṣe wàhálà farabalẹ̀ o farabalẹ̀ o farabalẹ̀ o àmọ́ lọ́jọ́ ọ̀kúnlẹ̀ àtìyàwó àtọmọ ah. wọn kẹrù sí kòtò wọn bá tiwọn lọ wọn wá da ọmọ méjì sí nígbà àyà òun àtọmọ méjèèjì òun wá ń fẹsẹ̀ rìn kiri hmm. ó wá ka ọdún kìíní ó sì ti ka ọdún kejì ó wá ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń sọ fún un pé a sì ń dán gbàgbọ́ rẹ̀ wò ni o bẹ́ẹ̀ ni ara tí ọlọ́run fi ń jẹ́ ọlọ́run gangan nu o àwọn kan wà tí ìrìn àjò wọn ò sáré hmm. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kí wọ́n ní apẹ́ kó tó jẹun kì í yẹ bàjẹ́ àmọ́ nígbà míì nǹkan hmm. tọ́lọ́run bá tún lóun dé ẹni tó pẹ́ tí ò dora ẹ̀ nílòkulò kó tó jẹun yóò tún wá tún wá jẹ̀bàjẹ́ <laughs> yóò tún máa bí ọlọ́run léèrè pé kí lòun ṣe ara ń tà fi mọ̀ pé supremacy ní tọ́lọ́run limitation ni tẹ̀dá. tí mẹ́lòmíì ń sọ àlù ọ̀rọ̀ àlùfàṣà sọ́lọ́run ah, nìyẹn pé yóò bínú pé sọ́lọ́run exist lóòótọ́ ah, ọlọ́run bá exist náà ẹ bọ́lọ́ ló dá Dangote náà. Ah, kí ló dé ọlọ́run kan iná ló dá lágbájá náà. ọkọ lórí òun ju ti tiọ̀ tẹ́lọ́lá lọ kí wàá ló ṣòwò tó ń kì í lówó kà bẹ́ẹ̀ eh? ni hmm. àwọn kan ò lọ léèwé hmm. àmọ́ àwọn ni padà gbà wọn tó lọ síléèwé síṣẹ́ olódùmarè ṣe ń ṣiṣẹ́ rẹ̀. àwọn èèyàn wà á máa pe pe pe pe ń tọ̀ nímọ̀ ní miss road. wọ́n á mọ̀ ní miss road. wọ́n á mọ̀ ní miss road ni. wọ́n á ní pẹ̀lú wọ́n á ní ṣerú eléyìí lẹ́wọ̀n. ló yẹ kó lówó màláìkà tí ń pín owó sójú ojú yín fọ́ ni. wọ́n á ní mọ̀ ní miss road. Mm. bí mọ̀ ní ṣe miss road dọ́dọ́dọ́ bá a ṣe kọ́ fún nìyẹn. ọlọ́run ṣe ṣiṣẹ́ rẹ̀ ni ọlọ́run ṣe ṣiṣẹ́ tiẹ̀ ni. Mm. ẹlòmíì ó sì ṣe kìràkìtà kìràkìtà. yọ yóò ṣiṣẹ́ ọ̀sán yóò ṣe tòru. sósì yóò ṣiṣẹ́ ọdẹ lọ́sàn yóò ṣiṣẹ́ ọdẹ lóru síbẹ̀síbẹ̀ náà kò ní rí kò ní kò ní lè tọ́ka sí. ẹlòmíín wà tó jẹ́ pé ibi iṣẹ́ ni ó ti wẹ̀ ibẹ̀ ni ó ti ti múra láàrin ọ̀sẹ̀ kan ó lè má lọlé hmm. síbẹ̀ náà kò ní gbà ju sálárì tó ń gbà ẹ̀ wá do ṣé sálárì ni ọgbà tí ó fi kọ́lé ṣé òun ni ó fi rọ ọkọ̀ tí ó fi ra mọ́tò ọdún mélòó ló wá fẹ́ fi ṣe é. wọ́n lọ sí báǹkì kan mhm. wọ́n mo ní èrò ọlọ́run ọba mi. ah cleaner. mo ní cleaner mo ní hẹn. ó mú nǹkan mìíràn. wọ́n ju ilé rẹ̀ fún mi lóòótọ́ mo wá ní káwọn ọmọ jẹ́ àtọpinpin lọ àárí four flat ni ó sì dúró àmọ́ gm báńkì ń ò fi kò mọ àrò kò hm? mọ àrò. níbi tí ọ̀ máa dùn gan. <laughs> kò mọ àrò hm. àrò kò mọ hm. pé àrò rèé o lára tí mo fi lélẹ̀ rèé o mo á béèrè lọ́wọ́ agbálẹ̀ ọjà pé bó o ló ṣe ṣe ó ní tóun bá sọ pé ó yé òun ó ní kò yé òun oníṣèbí ilẹ̀ lòun gbá lọ́jọ́ náà tóun gbà tóun sì ń gbogbo kínní ó lẹ́lẹ̀ kan wá wò òun títí ó béèrè pé lóní sálárì òun ó lóun wá sọ fún ó lóun wá wò òun títí pé bó lòun ṣe ń kóòpù oníṣòwò lọ́mọ ni ó lóun lòun lọ́mọ ó ní kódà ó sọ fún pé òun lọ́mọ méje ní yunifásitì ah, ah. ó lẹ́nu yẹn wá ní àá ah, kápẹ́ iṣẹ́ yìí náà ló ń ṣe tó fi ọmọ méje ní yunifásitì á pé mo gbọ́dọ̀ ta ọ́ lọ rẹ̀ ó ló hmm. ń tọ̀ òun ló mú òun lọ sórí ilẹ̀ òun pé òun rárá díẹ̀díẹ̀ ni o kódà owó òun kù báyìí ó sanwó ọ̀hún ó sì gbé erin gidi ń lé lórí fún un bí a ṣe kọ ìrìn àjò rẹ̀ nù. wọ́n kọ fún. sòtì wọ́n kọ fún. wọ́n bá a kọ. wọ́n kọ tán yányán. ó sì kó síbẹ̀ wọ́n sì kú kọ́kọ́rọ́ lé lọ́wọ́. Hmm, yóò bu ẹkún ni. four flat ni o mọ̀mọ́ náà wá wà lókè. ó tún wá gba tẹ́nàntì. yóò gba tẹ́nàntì àtòkèlè tí o ta ló ẹjọ́ mo fẹ́ sọ fún. ta ló sí géètì ilẹ̀. <laughs> ọlọ́run jẹ́ ń kíyìn pé onílé ẹ̀kú lé èrò ọ̀nà ẹ̀ ńlẹ́ láyín ká lè mí jẹ́ mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀ ìtorí pé ajá òṣùpá ni mí ni mo fi ń bóde ìfọlọ́wọ́n hmm. ìbà olúwa ìbà yín èèyàn mẹ́rìnlélógún làwọn àgbààgbà tí wọ́n ń bẹ lálẹ́dẹ ọ̀run tí wọ́n kọ mímọ́ sí olúwa o sixteen ẹ̀rìndínlógún làwọn àgbààgbà tó tẹ̀lé odò àdó níbi omi ti ń ṣe wẹ́rẹ́ panátẹ́ni ni omi ti ń jùmọ̀ lọ́wọ́ jọjọjọ pẹ́tẹ́ ọwọ́ ìbàtẹ́ èdè àtẹlẹdẹ́sẹ̀ ìbàrẹ́ eré òní kójọ máa wọ̀ wá àtàtà ìlú jùmọ̀ká ni mí láyínká ni mí paralé bí ẹni ń para ogun ìdíra ètò bí ẹni lọ́wọ́ làkàdé ìjà ọkùnrin mẹ́ta àti bẹ́ngàn owó bàbá mẹ́ta mo dé pẹ̀lú ògùn yìí tí mo fi ń gba hmm. yìí lọ́wọ́ yín mo dé pẹ̀lú ògùn mi tí mo fi ń gba yìí lọ́wọ́ ayé yínká ayéfẹ́lẹ́ lórúkọ tèmi ọlọ́run ògùn ní forúkọ rẹ̀ àwọn ọ̀rọ̀ tá ti sọ kalẹ̀ yìí àtàwọn ọ̀rọ̀ míì ó wà lára tó mọ̀ ń wá sí mi lára nígbà míì tó fi dàbí ẹni pé mo ya wèrè mọ́ lọ́run lọ́wọ́ nígbà tí n bá ń fògo fo ọkọ̀ rẹ̀ hmm. lọ́pọ̀ ọgbà ẹ̀dá bẹ́ẹ̀ bá bá jókòó hmm. tó bá ní àròjinlẹ̀ lórí ibi tó ti ń bọ̀ nígbà tí wúwú hmm. àmọ́ tọ́lọ́hún ò jẹ́ kó gbẹ̀mí ẹ̀ àtàwọn ìlàkọjá oríṣiríṣi ìbà lásán ló mú ẹlòmíì láyé ká àìsàn tó pààyàn bíi ibà mi ò tí ì rí ah. bẹ́ẹ̀ yẹn ń kú lọ bọ̀dá rẹ jù ni <laughs> bọ̀dá rẹ jù lọ́wọ́ sunrun bà ni ah wọ́n ní rẹjú lọ́wọ́ ní rẹjú lọ́wọ́ ní wọ́n sì mọ̀ pé ó ti lè kọjá lọ sọ́hùn ibà lásán sí àwọn ibi táwa là kọjá òun kan làwọn kan gbà sọdá àwọn oúnjẹ kan táwa jẹ tó bára wa hmm. mu ó lòdì sára ẹlòmíì hmm, hmm. bí mo ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí hmm. ewédú àti gbẹ̀gìrì tí wọ́n jókòó tì pẹ̀lú àmàlàwọn bẹ́ẹ̀ lómi bá fẹnu kan gbẹ̀gìrì yóò sì ní pọ́blẹ́mù eh, eh. atẹ́gùn tá à ń fẹ́ símú yìí tí ń jẹ́ kára wa dán yìí òun ló ń gbòjì lára ẹlòmíì o. ogúnfẹ́ tèmi láìkì yìí tó jẹ́ pé gẹ́ngẹ́rù kan tún pé ọ. láyìnká ìbáṣọlá yóò ní pọ́blẹ́mù ìbáṣọlá wa wọ̀ yìí àwọn yìí òwú lára bí ìgbà tẹ gún wọn lábẹ́rẹ́ ni ṣáàtù wa sọpọlọ lùmọ̀ọ́rẹ́ wọn wọṣọ kẹ wàhálà ti dé ara títa hmm. olódùmarè sì ní í ọba tí ń dára nù hmm. lára àwọn àrà tó dá hmm. òun náà làwọn kan tó gbéga lára àwọn àrà tó dá làwọn kan tó rẹ̀ wálẹ̀ lára àwọn àrà tó dá làwọn kan tó tètè dá lóhùn bẹ́ẹ̀ sì ni mò ń bọ̀ wá ló sọ fẹ́ lómi dọ̀la kò tí ì dé náà nù ún o hmm. bó ṣiṣẹ́ kìràkìtà tọ́lọ́run bá fi àmì sí ni tó hmm. bá lóun ò fa àmì sí ó kò bó ṣe sàmì sí fúnra rẹ̀ ibi eré kò tí ì sàmì sí náà ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ náà ní káwọn fi yóò kàn kún èjì hmm. wọ́n sáré ọ̀hún náà ó padà wàá họ ọ́ bóyá wò mí torí tọ́lọ́run bá lóun dé ó dé tó bá sì lóun ò dé kò dé àìdé rẹ̀ nìjáya tó bá dé tán ìkà àyà ni láyìnká lóun àmọ́ wòra àwọn ọmọ mi rọ̀ ń gbà tí ìbá ṣe olódùmarè tó ń ṣàánú wa kí làbá máa mí náà tí ìbá ṣe ohun tó ń fàánú gbà wá kí làbá máa sọ onílé apá ọ̀tún òkú fojú rí ewu ìmọ̀ràn ẹ̀ka ní tòsí ń gbà kájáde ká mọ̀ wọlé ntọ̀kan lè sọ mm. àmọ́ tí lóhùn ṣàánú fáwọn tóhùn ṣàánú olóhùn sì yọ́nú sáwọn tóhùn yọ́nú sí mákínsìkì mu olódùmarè kò sẹ́ni tó yé bẹ́ẹ̀ ni o ah. torí pé ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ ń fojú ẹlẹ́ṣẹ̀ wò ẹ̀ mọ bó ṣe rí níwájú olódùmarè mm, àwọn tẹ̀ sí rò pé wọ́n mọ́ tán. àmọ́ ah, tá a ti ta fi ń wọn lọ́hùn. kápá àmọ́ tá a fi ń jọ lọ́hùn ni àbá tí mo ah, máa dúró mo sọ níjọ́ ni mo lè kọ́lé fún yàn kọ́lọ́ mọ́ fojú bẹ̀ wò ó lè ra ọkọ̀ fún kọ́ mọ́ fojú ẹ̀ wò ó lè ṣègbéyàwó fún yàn kọ́ mọ́ fojú ẹ̀ wò ó lè fún yàn nílé ó lè fún ah, mm. ní mọ́tò ó lè fún fáwọn yòókù rẹ̀ ọ̀tán. ó lè jẹ́ nítorí fún wọn lọ́rùn. làkọ́lẹ̀ ọba dún lọ́rùn pé aa ah, ah, ó ṣẹlẹ̀ ọ̀ya ìgbé fáìlì ẹ̀ wá kí ló kù nú ọ̀rọ̀ rẹ̀ àní orí tó dáa jù ní kọ́lọ́hún ó ṣe fún wa àìmọ̀dí àìlèṣírídìí rẹ̀ náà ni mo fi ń kó bẹ́rẹ́ fún ọ mm, àìmọ̀dí rẹ̀ náà ni mo fi ń kó bẹ́rẹ́ fún ọ torí pé wò wà nú ìgbà tàsìkò mm. ọba tó ju ìgbà tàsìkò lọ mm. bẹ́ẹ̀ ni n tí ó sì ṣe kò fi hàn yàn kódà kò fi hàn wòlíì kankan kẹ́yìn ni mo wọnú lé alú àjọlá ntọ́lọ́hún ó ṣe ń bẹ lára rẹ̀ nìkankan ọwọ́ rẹ̀ náà ló wà ọwọ́ ẹ̀ ló wà títóbi nígbìmọ̀ títóbi ní ìṣe ìṣe rẹ̀ ń wù mí ara ìṣe rẹ̀ ni kó mọ́mọ́ tálákà jáde nu kòsíkòsí títóbi nígbìmọ̀ títóbi ní ìṣe ìṣe rẹ̀ ń wù mí ara ìṣe rẹ̀ ni kó mọ́mọ́ kòlàkò ṣagbe kúrò lórí àkìtàn wà ní kó jókòó pẹ̀lú ọmọ aládé mọ̀ bá wọn pàṣẹ mm. èyí tó fi ń jọlọ́run yìí kò lè yéèyàn àti wòlíì àtàfà mm. àti lẹ́bọ̀ lóògùn oníkálukú wọn ń gbìyànjú ni ọlọ́run nìwọ́ mọ jẹ́ mm. ó tóbi títí ayé wọ́n ló jókòó láàrin àwọn kérúbù gbogbo ayé sì dàbí ẹlẹ́ẹ̀gà lójú ọba hmm. tó jókòó sórí òbírí ayé oh ojoojúmọ́ ayé ni wọ́n mọ̀ kó bẹ̀rẹ̀ fún ọ torí yóò dáa sí mi ọlọ́run ògo ni fún ọkọ rẹ àìkú tí ò lè kú àìsá tí ò lè sá ò tí ò péye kì í ò sì hmm. dípẹ́ta ó tún lágbára ayé ó tún lágbára ọ̀run àṣeyọ́wù ni ajípọ̀jọ́ kúdà a lè wí lè ṣe ni a lè ṣe lè bí awímọ̀ yẹun ni a sọ̀rọ̀ máa yẹ dákẹ́dájọ́ ni ọ̀dánimọ̀ hmm. gbàgbé sọ́ni mọ́tò gbé wọ́n ṣàìsùn tó sùn lọ òtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé àwọn mẹ́rin di ni alágbàlá àmọ́lẹ́ alágbádá náà ni hmm. aláwọ̀ tẹ́lẹ̀ wo oh. ìwọ ni wọ́n ń pè ní ọ̀kàkà òkìkí òkìkí ọ̀kàkà òkìkí akímọ̀láyà àkìkì tán ni hmm. olú hmm. mímọ́ òun gbébi mímọ́ òun ṣe mímọ́ òun jẹ òun wọ mímọ́ òun to mímọ́ òun mọ mímọ́ ó sì mọ mímọ́ gbogbo ìwọ gangan ni wọ́n ń pè ní òmìniriyami òyìgìyìgì ni ọ́ olùṣọ́lá olùṣọ́lá ọba tó rohun gbogbo tó ń ṣohun gbogbo fẹ́ni gbogbo níwá gbogbo lọ́jọ́ gbogbo àrí ìró àlá ni ẹ̀gànràn tẹ̀tẹ̀ pátápátá ọlá ni ọ̀pọ̀rọ̀gbọ̀dọ̀ ọba ìdìdí ìdáyé aláàfin àjọbọ ibi wo lolópo àjọbọ hmm. ọba mi ọlá ọba mi ọlá òun gbénu ọlá ńlá òsì ń ṣọlá òun gbénu ọ̀run òsì ń ṣògo òsì wàá lọ́bà kan ẹrù bá gbogbo àwọn jẹjẹ ẹrù tí ń bẹ̀rù lẹ́rù ẹrù tí ń salágbára yìí dojo iná jojo ẹ̀rù mm, jojo iná ṣáájú olúwa ó sì jó àwọn ọ̀tá rẹ̀ o ìwọ lọ́lọ́run ò sì mm, yí padà ó kọ̀ rẹ tó ń jẹ́ jehova ni wọn ò mm. fúnra ẹ ló lóyún ara rẹ tó gbẹ̀bí ara rẹ ó sorúkọ ẹ lórúkọ tó pọ̀ rẹpẹtẹ ìwọ ló ń jẹ́ ọ̀mìmì tó ń mirẹ̀ sínú ó tún mirẹ̀ síta tó bá wù ọ́ wà ní kí dúdú jáde nù funfun tó bá tún wù wà ní kí funfun jáde nù dúdú tó bá tún wà wù wà ní kí dúdú bí dúdú kí funfun bí bí kóníkàlùkò dúró lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run ni ó kì í ṣe gbámú ojú ọ̀run ò ṣe gbámú gbààyàn gbààyàn tí ń gbààyàn lọ́wọ́ àwọn èèyàn tó fẹ́ẹ́ fàyè hàn yàn ogun ọdún tẹ̀sí ti ń sáré ah. ẹkú wájú ní ọmọ kílẹ̀ ńlẹ̀ ọgbọ̀n ọdún tó kù èkó ti ń lọ lù ah, òyìnbó ẹkú wájú ní ọmọ kípa ńlá báyé tóbi jù bẹ́ẹ̀ lọ báyé lẹ́kìkì jù bẹ́ẹ̀ lọ ah. báyé halẹ̀ jù bẹ́ẹ̀ lọ báyé kẹrẹ̀ jù bẹ́ẹ̀ lọ báyé kẹnu jù bẹ́ẹ̀ lọ báyé hẹ̀rẹ̀ǹtẹ̀ jù bẹ́ẹ̀ lọ ayérayé nìwọ ó gbáyé mi láì mú mi sí ọba tó gbé kú mi tí ò pòfóló ọlọ́run ògo ni forúkọ rẹ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. License. sí àní-àní àwọn lọ́gbọ́n dorí ẹja mú wọn kì í fi iléeṣẹ́ online dynamics ṣeré nídìí ètò ìrìn àjò lọ sókè òkun yálà láti gbé ṣiṣẹ́ tàbí kàwé ṣiṣẹ́ pẹ̀lú ìwọ àti ẹbí rẹ pàápàá jùlọ àwọn orílẹ̀-èdè bíi Canada America UK Finland Australia àti Cyprus àǹfààní aláìlẹ́gbẹ́ ti wá ṣí sílẹ̀ fún wọn náà láti sọ àlá rẹ di òtítọ́ nínú ètò ẹ̀dínwó àtìgbàdégbà tí iléeṣẹ́ online dynamics gbé kalẹ̀ láti bá ọ ṣètò visa ticketing pẹ̀lú admission process lọ́nà ìrọ̀rùn láì fanilápòyà you too can take advantage of online dynamics expertise and experience by by joining our periodic visa, ticketing, and foreign educational package promo today. Our services at Online Dynamics give value for money. Fly with us now and pay later. Ẹ kàn sí wa lájàkẹrin Cocoa House Dùgbẹ̀ Ìbàdàn tàbí lọ́fíìsì ọ̀rọ̀ ọlọ́mọ tó wà ní twenty five Oyedokun Street, Àgọ́wandé Òṣogbo, telephone zero eight one zero two seven three eight one four five. Follow us on social media at Online Dynamics. Ẹ má gbàgbé oògùn tá a fowó ṣe ẹ̀yìn àròní gbé o. Darapọ̀ mọ́ àwọn lọ́gbọ́n lónìí ní Online Dynamics òkè òkè lẹ́yẹ ń fọ̀hún. ṣe ń ṣe lọ́jọ́ ìjọsí tó ń ṣe nígbà ni ó ṣì wà síbẹ̀. ọlọ́run àwọn bàbá wa. ọlọ́run àwọn bàbá wa ṣetán láti dá onípòjìpòyàn lóhùn tó bá lè darapọ̀ pẹ̀lú ọkàn ìgbàgbọ́ rẹ nínú ìjọ Christ Apostolic Church òkè ìdáǹdè ring road Zona headquarters ajíègbé nílùú Ìbàdàn. lọ́jọ́ Tuesday tó ń bọ̀ yìí ni o ọlọ́run ìpè bàbá wa arúgbógun orí òkè ìdáǹdè ṣì wà síbẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ fi gbàgbọ́ kan tọ̀ wá ọlọ́run àwọn bàbá wa ní ìpàdé ìsọtẹ́lẹ̀ tọ́lọ́run pàṣẹ kó máa wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ tá a pè ní. oníṣègùn ńlá. oníṣègùn ńlá wá ní ní gbogbo ọjọ́ Tuesday. bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán. pásítọ̀ ṣògo arúlógún zonal superintendency ec òkè dande zonal headquarters ajé ìgbé ìbàdàn ni ọlọ́run máa lò àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tí náà agbára ọlọ́run àlàyé sì ń jó nínú wọn ò ní gbẹ̀yìn níbi ìpàdé yìí ẹ má gbàgbé o bógun bá ti ṣẹ́ nìdí ó máa já ogun èṣù ó sì máa wọlẹ̀ zero eight zero three six five seven one six one seven. ọlọ́run àwọn bàbá wa ṣì wà síbẹ̀ ìwọ ni kò tọ̀ wá pẹ̀lú ìgbàgbọ́ ọkàn rẹ gbogbo òbí ọjọ́ ọ̀la tó dára nìkan lógún rere tá a lè fáwọn ọmọ láti wá fún àwọn ọmọ tìyín ní ìpín rere tiwọn Olive Branch College Ìbàdàn ó ní kẹ́ ẹ máa mú wọn bọ̀ for day and boarding co-educational school join the league of high flyer to enrol your children ìdánwò àṣewọlé ti bẹ̀rẹ̀ fún ètò ẹ̀kọ́ sáà twenty twenty two twenty twenty three àwọn déètì ìdánwò àṣewọlé Saturday thirty April Saturday twenty eight May Saturday twenty five June Saturday six August àti Saturday Friday twentieth August twenty twenty two láago mẹ́sàn-án òwúrọ̀ nínú ọgbà iléèwé Olive Branch College Ìbàdàn tó wà ní plot eleven b Akíngbadé street opposite Bọ́láìgì International Market Gbági Old Ife Road Ìbàdàn fọ́ọ̀mù ìgbaniwọlé sì ti wà lọ́fíìsì ìgbìmọ̀ aláṣẹ Olive Branch College Ìbàdàn fẹ́kùnrẹ́rẹ́ àlàyé zero eight zero five six four seven six five five two tàbí zero eight zero five five three zero one four three seven fún ètò ẹ̀kọ́ nursery àti primary Living Spring International. international school ó wà lẹ́yìn olive branch college olive branch college. all right we need to slow down a bit. àṣekẹ́ àmọ́ fẹ́ lọ sínú <laughs> ṣẹ́gun jẹ́ àṣekẹ́ jẹ́ àṣekẹ́ jẹ́ àṣekẹ́ ok fẹ́ lọ sínú ṣá alẹ́ mò ń fáwọn èèyàn wa kí ni ń pa ọ́ lẹ́rìn ẹwà èdè. mi mọ̀ pé o dinu látàárọ̀ ni hmm? àwẹ̀ ń gbò ẹ́ àwẹ̀ ń gbò ẹ́ hmm, ó ti hàn ó hàn lójú ẹ̀ ah. ọmọ rẹ ló wé bíi di globe àwẹ̀ ń gbò ẹ́ àwẹ̀ ń gbò ẹ́. malam bó o ni bó o la wẹ̀. wọ́n àwẹ̀ ń lọ àwọn olùlọ but òní nìkan àwọn èèyàn ṣe bákàbákà wọn ní àwọn ọkùnrin ò kí ń pé. àwọn ọkùnrin ò pé. bẹ́ẹ̀ ni láì ṣe pé òun ṣe nǹkan oṣù. no ẹnìkan ló sọ bẹ́ẹ̀ fún mi àwọn onímọ̀ kan ló sọ bẹ́ẹ̀ fún mi. àwọn onímọ̀ irú mímọ̀ wo. wọn kà ṣàlàyé fún mi náà ní ìgbà tó. àwọn ọkùnrin ni ò gbọ́dọ̀ dín. àwọn obìnrin ni ò kì í pé. àwọn obìnrin ni ò kì í pé. ok mìíràn o mọ̀ mọ̀ má gbàwé. sáré o àrẹ ní àwọn ọkùnrin ò kí ń pè. ó dẹ̀ jẹ́ sàárì. ọ̀gá ó jẹ sàárì ó dẹ gba àwẹ̀. ògùn ah, ah, tí mo rí àǹfààní jẹ lọ́dọ̀ ọ̀gá mi. sixty ni wàá fi sixty one ni wàá fi gbà. ọ̀gá má ṣe yẹn o. Ah, èmi kọ́ èmi kọ́ ma. ọ̀gá má ṣe yẹn o. tọ́ba tí a ní kí n fi gba àbí thirty one àbí thirty two àbí thirty gẹ́gẹ́. ṣé thirty tó gbà tó sì yọ ẹyọ kan lẹ̀. dona ṣé tó bá míìsì ẹyọ kan. kò fi gba thirty two. reason tó fi míìsì ẹ ni ó dètàmí òye tó fi gbà tó fi di okay àlàyé tó ṣe fún mi ni ọ ní tẹ̀mí rẹ̀ ò bá gbé. ta lẹni tó ṣàlàyé fún ẹ. tẹ̀mí rẹ̀ ò bá gbé. E. ẹwà èdè ni ọ̀gá. Ah. ẹ̀mí ẹ̀ ò gbé àbí. onímọ̀ onímọ̀ rẹ̀ ló ọmọ baálẹ̀ ni. olóṣàlàyé fún mi ah. ó ní àwọn ọkùnrin kì í pè at times. ọmọ baálẹ̀ ni ọmọ baálẹ̀. orúkọ àrí ọtọ gbági lọ́wọ́ láyé káka ohun tó fi sínú àgé àwọn òsè bẹ́ẹ̀ nípa àti sọ̀rọ̀ ní kí ẹ mọ́ dàgbà àyà kalẹ̀. ṣé àlùwàlá lọ fàgé ṣe. ṣé ẹwà èdè àbí ẹ̀mí. Mala. ẹ wà ọ̀rọ̀ ni. iléeṣẹ́ apex fabrics. adúgbòlówó yìí. ẹ ṣe ẹkú gbogbo gbà wa. unique fabrics náà. No. unique fabrics ẹ ṣeun. wọ́n gbìyànjú. aṣọ unique ni mo wọ̀ lọ play ní mm. weekend. O jiná dénú. O ṣe dáadáa. O ṣe dáadáa. mo fi lámi lójú. yes mo fi lámi lójú. apex fabrics apàdé lóṣogbo. àwọn mo fi lámi lójú jẹ́ mo fi lámi lójú. wọ́n náà kò tiẹ̀ wọ́n náà kò tiẹ̀ bọ̀. mo jẹ́ mo fi lámi lójú. tán bá ti ń kó mi. ọjọ́ kan ọ wọ aṣọ apex ọwọ́ àyà fọ́tò láyé ká wá ń sẹ́ndì fọ́tò sí mi eh, kémi owó bá sọ ṣe dúró lára hmm. ah, Apex Fabrics. ẹ ṣe. ẹ máa rí ṣe aṣọ òní tán ṣọ́ọ̀bù yìí. àdúpẹ́ àwọn ètò gẹ́kù tó gẹ́kù tó gẹ́kù tó yẹ ah. kó kó fọmọ rẹ. kí ni àwọn ọ̀bẹ ta ní àwọn ọ̀bẹ ta ní ràn. ni mo ràn ní sí. bẹ́ẹ̀ ni. Ah, ọlọ́run bóòrí. etí ọba tó ń bẹ ara àwọn àǹbá anọ́dá kìíní àfijọ́ yẹn àfijọ́ yẹn bí cotton bí material. ọ̀rà cotton ọ̀rà cotton material àjọ yà sọ. cotton kìíní ọ̀rà cotton fóun o lè dànù. ẹni téèyàn fẹ́ ra cotton fún náà kọ́ ló sori lẹ́wọ́lẹ́wọ́ bí. àbá nagi ẹ bá ń sọ fún àbá mi kó máa náwó fídà mi èyí tẹ fi kúlẹ̀ la fi dà o ẹ̀jẹ̀ ń parọ́ pé ń gbà ẹ̀yìn ń gbà rẹ̀. so n ná jimu àbí. àbá nẹ́gí ẹ bá sọ fún àbá bìbélì ẹ bá náwó fídà mi lọ́wọ́ àwọn. sẹ́mi ná jimu. ẹ ná ná jimu. èmi ni ná jimu. ẹ sẹ́yìn kan ná jimu ni. eléyìí ni abdu. abduljalil. abduljalili. adẹ̀kùngbẹ ẹ bá bọ̀ ẹ bá náwó fídà mi ah. ẹ kọ́ bá náwó fídà mi. wọn nà bí salẹ́sà ọ̀kadà sórí jẹ́rìn bí sọ́ọ̀sì àgbẹ̀ ni. Ah. bàbá bú tó bá yá yóò mọ̀ sọ pé mi ń bú èbú o. ò rẹ́rẹ̀ kẹ́ ẹ̀ ní palaba yìí pọ́ọ̀sì ọ̀lẹ. Ah. ẹ bá wọ ni ọjẹ ọjẹ ọjẹ ń bọ̀ wá ni o ẹ jẹ́ kọ́kọ́ yanjú kéésì tó wà lẹ́nu àyànfẹ́ ní kí wọ́n nínú àwẹ̀ àyànfẹ́ ní kí wọ́n lọ ọ̀sẹ̀ méjì nílé òun. ìyẹn náà dáa. bẹ́ẹ̀ni ìyẹn náà dáa. ọ lọmọ ọfọṣọ ni àbọ lọmọ ọfọ bọ. nǹkan tí mo kọ́ rùn nù ni pé ṣé ó fẹ́ kí n gbabi tí mo gbà wá lọ ni. <laughs> tó. ẹ wá gba aṣọ ẹ wá gba nkárẹ ẹ wá gba léèsì ẹ̀yin lẹ ní gbàǹgbé kọ. ká pé ẹ̀mẹ̀ntán pè láyànfẹ́. àyànfẹ́. tẹ bá mọ̀ ká pẹ́ ẹ rí i àbí fọ́tò ẹ̀ kẹrí fọ́tò àyànfẹ́ kẹrí fọ́tò ẹ̀ kẹ wá wo pọ́tébù sí i. ẹ bá pọ́tébù ẹ bá káànú. ẹ ẹ ẹ ẹ sọrí fún ìgbésí ayé ẹ ẹ ṣe jíngù fún pé ṣé dandan ni kó o para rẹ. kì í ṣe pé ẹ sọrí fún fún èní ẹ sọrí fún ọjọ́ ọ̀la rẹ wo wo wo wo má jẹ́ rí pátìn lórí ẹ̀ mọ́ o. no mo tẹ́rí sàdánù. láì ṣe báyọ̀ fálékè. mi ò dá o bẹ́ẹ̀ mọ́ bọ́ ọmọ kogi lẹ́gbẹ̀ẹ́ mi kí ló dé gan-an. Ah. Ah, ah. báyọ̀ báyọ̀ mo ní bàdá yínká mi ì lè mi ì lè dán rí káwọn èèyàn máa rójú ọgbẹ́ lórí mi onítorí tí n bá rẹ́rìn jù wá ní kíní ọjọ́ yẹn ni ó ní bóun sì le jù wá ní kíní ọjọ́ yẹn ni ó ní òun jẹ́ kó fi ràn ẹ́ lẹ̀ láyé sókà ọlọ́run kọlọ́mọjà tún rírú ẹ̀ mọ́ láyé ẹ̀ mọ́ hmm. zero eight zero three two three two one zero five nine zero eight zero seven <laughs> seven seven seven one zero five nine. ojú ọ̀pọ̀ méjèèjì yẹn ló wọ bíi tààràtààrà olùkú mi tá a yìí tó jọ̀gá mi ti ọlọ́run ní kájọ mọ́ jọ̀rẹ́ jọ̀rẹ́ papọ̀ yìí mm. ó kọ́ tiẹ̀ ní Yínká Ayéfẹ́lẹ́ mọ̀ yẹn ṣé wàá rábò mi yìí mm. tọ́lọ́run tó ń so wá pọ̀ tó jẹ́ bí mm. akí <laughs> tẹ́mi jẹ́ pọ̀pọ̀ ẹ̀ <laughs> tí ìyá rẹ̀ ń tẹ ewédú ó kọ ẹ̀ gangan gangan kọ ẹ̀ àbísọ ẹ̀ gangan gangan lẹ́nu ìtàn bàbá rẹ̀ ń bá mi délé ewédú mọ̀mọ́ rẹ̀ ń Mm. ṣùgbọ́n ọlọ́run ti ọlọ́run ti ṣe náà ṣe eh. ọlọ́run ti gbagba ewédú lórí màmá. ṣàwárí ẹni tí ń pìtàn yìí eh, jíwo fagiwa yìí jíwo fagunwa ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ṣẹ́rí jíwo fagunwa yìí ẹ̀yin ò lè mọ̀ láyé kówó obì ni wọ́n tọ́ <laughs> bàbá rẹ̀ ń ṣe tíṣà ìyá rẹ̀ ń ta obì níbi tó wá jẹ obì dé bí a mọ̀ máa jẹun. ẹ̀ka wa máa kí àwọn èèyàn pé wọ́n kó àmójúbà super story ní ìgbà ọ̀tún ẹ̀yẹ ẹ̀ wọ́n super story super story ìgbà ọ̀tún ló wọlé dé ó yẹ continue. each time ó bẹ́tà má máa sọ̀rọ̀ torí each time tó bá ti sọ̀rọ̀ mo máa ń wo máa fẹ́ wojú ìwọ tó ń sọ̀rọ̀ tí má mm. dẹ̀ ń wo ibi tójú mi kọ́kọ́ máa ń lọ lára ẹ̀. ní gògóńgò rẹ. ọ̀pá imú yìí ni. ṣé mi oúnjẹ oúnjẹ bíi pọ̀nmọ́ gbígbẹ lójú mi. rárá àfi bíi ìtàgbò iléyà. rọ o. then má ti wo ọrùn ẹ báyìí gògóńgò ẹ bíi kókó ọparun. ẹ mọ ilé ìjọba ọ̀run ẹ mọ ilé ìjọba ọ̀run látara mi débi báyìí débi ẹgbẹ́ bí. mo ti rí mo ti rí mo ti rí mo ti rí. ọ̀gánà flake crash. mo fẹ́ ní ká kún fàdúrà ni bí ìgbà tí egbọn súnmọ́ ajá ni hmm. egbọn ni mo pè mo ti rí. egbọn ni. kò náà ẹ fojú wo. Ah, oh, pimples ló dàbí egbọn yìí ah, má la pati mọ kò fi tiẹ o. lẹ lẹ. tí o ti gbé e. ó tún ní ìlà lọ́rùn ah. ìlà ń kọ́ lọ́ọ̀dù ìlà ìlà òun kọ́lọ́ dùn. mo fẹ́ mo fi ń kírètì àmì kọlọ ni. ẹnu gbọrọ bí ìgbà náà lẹ. ẹyin kọlọ náà kọjú. lọ́bẹ̀ ìlà o ọ̀gá lọ́bẹ̀ ìlà na fatu fatu fatu. atu fatu fatu fatu su waɗannan for body kí àwọn èèyàn yín kan já lọ. tó salamu alaikum jama'a. salamu alaikum ni wọn ma ja. lagba lọ́wọ́ lọ́wọ́. a kan program one zero five dot nine muke gaisuwa ku zo mu haɗa ku zo mu shirya mu yi magana. àṣírí wa ò ní tú. mo ní káwa kájọ sọ̀rọ̀ kọ́ ni. Mhm. ni àṣírí. duk masu sana'a. masu sana'a ko mai kusurwa ne masu canza kuɗi ne. Mm. masu sana'a cikin sabo ne mm. a makwalla ne mm. a dugwai ko kuma ojo hmm? muna gaisuwa barkan ku da ciniki ko kuma ojo ma ko kuma ti kúrò lọ́jọ́ ti pẹ́ eh, barkan ku da ciniki ọ̀nà <laughs> sasa ni ó padà rile si barkan ku da ciniki kuma sani mu haɗa hannu a ɗaga ku suma a kan program 105.9 lọ́lọ́ mu haɗa hannu kò yẹ ilẹ̀ ni mo ní káwá kápítì wa gbẹ́tì ní arúgbẹ́ni ẹ̀hẹ́ nǹkan tí mo sọ nìyẹn so domin haka shi yasa muke gaisuwa barka ku da azumi Allah ya sa mu gama lafiya wani ako ongwe ya je ka gba láyà talaka amin amin yorobi to yin ka haifole na gaisuwa yi obi shi ma yana gaisuwa ni ma Allah ke tuma lam fresh ina gaisuwa foltebu yani na shi ma yana gaishe da kowa dukan mu na gaishe ku inda kuke jin mu har zuwa cikin oranyan bere ne dugwai ne agwaje ne ko kuma agwaje eh tofi da agwani duk nan gurin muke gaisuwa har zuwa ogunkwa okepad duk masu sana'a duk masu sana'a har zuwa maniya sasa kì í ṣe pé fad okefad ogana <laughs> the same thing okefad okefad kọ okepad okefad oke okoyosa sọ pé pi fi pi fi pi dole sọ pé epo pupa epo kuka dole ọkàn fẹ́ da malam lamu wọ́n mọ̀ wogi malam ọjọ́ small letter m. ọ̀gá ọ̀gá <laughs> eh, eh, small letter m ẹni tí ò ní right ṣe é ní sùúrù ní sùúrù eh, ẹni bá kọ letter m kékeré tí ò ní right. bẹ́ẹ̀ni imú ẹ sùn. ọ̀gá so whenever whenever I pronounce something I know say you dey jealous when I wan feel like you dey jealous you dey jealous you oga if I pronounce something. jagbe kọ. hello. ẹ mo ti gbé o hello orúkọ yìí. orúkọ mi ni ọlátẹjú. abdulfatai. ọlátẹjú. láti bo. láti ọ̀nà àrà. ọ̀nà àrà. ọ̀nà àrà lọ́dún gbà ṣiṣẹ́ ẹ bá bọ̀ kẹ́ wàá gba léèsì ọ̀pá márùn-ún tó jẹun dénú. Hmm. ẹ ṣeun o. apes fabric ló ń ká fún hmm. ẹ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ apes fabric. ọ̀yá hmm. ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá. Ah. hello. hello? nọ́mbà kan ti. ìyẹn ti kú. wọ́n pè débi tó lápẹ̀ rẹ̀ wọ́n ti pè pa ok ẹ jámẹ́lẹ̀ já jámẹ́lẹ̀. ọ̀nà wájú ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà hello. hello. ẹ sà ẹ kúrò lẹ́wọ̀. hello hmm. ẹ gbọ́dọ̀ sọnù ọ̀pá mẹ́fà lẹ́fẹ́ sọnù yìí o látàdé ah. látàyégún. Ah, mo ti gbé kílẹ̀ porúkọ yín ẹ má bínú. hello. àdúrà ẹ̀wà látàyégún. orúkọ yìí. àdúrà ẹ̀wà látàyégún. ajílẹ̀yẹ. wàhíì. ajílẹ̀yẹ wàhíì látàyégún ẹ wá gba léèsì ọ̀pá márùn-ún ah, apes fabric ló ní àfọyín. hello. hello. kìmọ̀tì láti lé agbẹ́rin. timothy timothy kílẹ̀ pé. mutiu adégòkè. mutiu adégòkè. láti ilé apẹrin. láti apẹrin ọ̀pá mẹ́fà ankara tó jẹun dénú láti unique fabrics ń dóde ẹ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ unique fabrics. ọ ẹ ṣe gbọ̀nsá ẹ máa ta ọ ajé máa wá ń rìn nípa. àmín ẹ lọ ẹ kúrò lẹ́mọ̀. ẹ kúrò lẹ́sà. orúkọ yín bọ́lá ti pè wá. kazeem rọ́díà láti olómi. ẹ. kazeem rọ́díà láti olómi. láti olómi kazeem. bẹ́ẹ̀ Bazim Rọ́bíà. Rọ́bíà ẹ wá gba léèsì five litres. Ah. <laughs> Sorry ẹ wá gba léèsì ọ̀pá márùn-ún. ẹ kọ̀ lẹ́hùn. Stella. Kí lẹ pé? Stella. Stella. Stella eh, láti ọmọ. láti ọmọ. Eh, ọmọ. léèsì lẹ́ ń wá gbà o. Apes Fabrics ló ní àfún yẹn dúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ fìlẹ̀ Apex Fabrics. ọ ṣeun. ẹ̀lọ́ ẹ̀ka sàn. orúkọ yín. gbàdàmọ́sí muftau láti àkànrán. bọ̀dá gbàdàmọ́sí àìbùkí ọlá. láti àkànrán. àkànrán hmm. léèsì àǹkárá eh, ọ̀pá mẹ́fà ní ndóde unique fabrics ló ní àfún yín. gbàdàmọ́sí muftau. a ti gbórúkọ hmm, yín. ó ti wọ kọ̀ǹpútà. ẹ̀lọ́. ẹ̀kọ́ ẹ̀kọ́. ẹ̀ ẹgbẹ́ ẹ̀fọ́ ọ̀gùnfà Sulaiman Salamat láti Mọ́níyà. general. Sulaiman Salamat láti Mọ́níyà. ẹ kú òǹgbẹ. ẹ sà àmúyẹ̀ rí sà. ẹ wá gba léèsì ọ̀pá márùn-ún léèsì ọ̀pá márùn-ún tó dáa téèyàn ló lè wọ̀ jáde lọ́jọ́ ìtúnu àwẹ̀ ẹ wá gbà. ìjọ wo ni. ọ̀la ẹ lè wá lọ́la. òjò ọlá yín ká lásìkò yìí. lásìkò yìí ìkòyí ti bóyá lọ́sùn state. àǹkárá ah, ọ̀pá mẹ́fà mọ́ lọ́sẹ̀kù lẹ́sẹ̀ ẹ̀gbà báyìí. àsúgà hmm. ah, gbígbà nù ọ̀dà. gbígbà ọ̀dà pọ̀. ọjà pọ̀ ó mọ̀. o o o o mu yes. kò ní bàjẹ́ kò ní bàjẹ́. ẹ ṣeun bàbá. eob. ẹ ṣeun sà. sọ́sẹ́kù àbọ̀ okùn méjì. àǹkárá méjì. hello ẹ̀sọ́ akíntàlú tóyìn ló ń sọ̀rọ̀. kí lẹ pé tóyìn láti bo. akíntàlú tóyìn. láti bo mà. láti lánísà. Oh ẹ bá gba ankara ọ̀pá mẹ́fà látọwọ́ unique fabric. ah god bless you rigu jẹ́kẹ́ o forty four stars. amen rigu. god bless you. amen. hello. hello. ẹ kúrò la. ibrahim lawal láti kí náà pè é. sango. sango ibrahim lawal láti sango ẹ wá gba ankara ọ̀pá mẹ́fà ẹ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ unique fabrics tí wọ́n fún yín ní ankara yìí. kò yẹ máa yẹ kí o. àmì o ẹ ṣeun ẹ ṣeun ọyà nìṣó lẹ́yìn kò lè kó gbégbá. mo ti mọ yẹ o. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Gbogbo ènìyàn ló máa bọ́ lọ́wọ́ ogun lóru ìgbéníjà tó ọlọ́run sáà olúwa lọ́ọ́ máa. ọ̀sẹ̀. Jeffrey lóru gbẹ̀míjà tí ọlọ́run torí ẹ̀ darí wòlíì sàmúlò àná látọ̀rí òkè kejì ara kejì sílùú Ìbàdàn prophet in the city gbogbo aládùn ọ̀yá ká sàtọ̀ ẹni tó lè gbani Jésù ọgbà Daniel nù ọkìnrin olóògbé sílẹ̀ kó nínú ìdí òkùnkùn nípasẹ̀ pé ọlọ́run lórí àwọn wòlíì rẹ̀ àwọn olórí ẹ̀mí ìlàjà akéwòdì ọlọ́run sọ bẹ́ẹ̀ bọ́lá discovery prọfẹsà mulu alọ́kọ̀dínétọ̀ ìkejì arákejì níbi tí ọlọ́run ti pè àpọ́sù ayọ̀ babalọ́lá yóò máa sọ tẹ́lẹ̀ iṣẹ́ agbára ojúkọ̀rọ̀jú yóò máa ṣe látàgọ́ mẹ́sàn-án alẹ́ nine pm lọ́jọ́ friday ọ̀sẹ̀ yìí gangan eight april àyè kánsẹ́lì sí máa wà. gbogbo ẹni deland event center opposite gbaremu market parag bus stop sango ẹlẹ́yẹlé bólú ròdù ìbàdàn. ọ̀ya ìwọ náà darapọ̀ ọ máa testimony gbàgbẹ́. bàbá mi ìlú wà lójó bàbá tún ṣe live in concert gospel tunes edition oh, tó bá ń gbọ́ jigijigi àbọ̀ ń gbọ́ gbàmúgbàmù àlùjọ ọpẹ́ ló ń rú wàmúwàmù gbẹ̀gbẹ̀gbẹ̀ lift twenty twenty two inú gbọ̀ngàn mọ́ twenty one tó ń bẹ lórí nígò láti máa pàtẹ àlùjọ ọpẹ́ tọ̀tẹ̀ yìí pẹ̀lú àwọn ògbóǹtarìgì olórin tó mọ bá a ṣe ń fi tùǹbà ṣọgbẹ́ láolúgbìndó gbẹ̀ngà kífẹ̀wá yẹtúndí ààrẹ peter c okopi tọ́sí bíi ọdún ayọ̀ abọ́dẹ̀rẹ̀ chigo say wisdom yinka ayefẹ́lẹ́ simbas àtàwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni bíi pétérù zero mc remote àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ticket regular three k vip ten k table two hundred k o lè rí tíkẹ́ẹ̀tì rà ní bbt lounge mof twenty one àti fresh fm ìbàdàn bàbá tó lè ṣe live in concert gospel tunes edition sunday ọjọ́ kẹwàá april tenth twenty twenty two ló máa wáyé bẹ̀rẹ̀ ní dédé aago méjì ọ̀sán nínú gbọ̀ngàn mof twenty one tó ń bẹ lórí ní road nìbàdàn láti ṣonígbọ̀wọ́ pé zero eight zero six three one three two one four nine bleak twenty twenty two àjọ máa wà níbẹ̀ ni ọ̀tọ̀ láàmọ̀ bẹ́lọ̀ ń kárówó ra fóònù tó yáyì ọ̀tọ̀ látún mọ́ ronú bí tá a ti túnṣe tó bá ṣe èsì wú kọ́pẹ́rẹ́. ẹ má wulẹ̀ lágùn jìnnà kákíẹ́ service center lọ́nà àbáyọ ó ti wà ní síjúwọlá house ńdùgbẹ̀ àti fóònù àtàwọn ohun èlò tó ń lona ìfọkànbalẹ̀ lẹ́ẹ̀fi túnṣe lọ́dọ̀ kákíẹ́ ibẹ̀ làwọn tecno infinix itel buwalu pẹ́ẹ́tù lè tún fóònù yín ṣe tó fi dórí accessory ọ̀ráìmọ̀ àti sinix home appliances má fowó ayé rẹ̀ ní ọrùn wọ́n lọ rèé kówó fún kọ́sọ́ngbó ẹnjìníà tí ó gbowó tí ó tún ba fóònù jẹ́ àwọn akọ́ akọ́ṣẹ́mọṣẹ́ amójú ẹ̀rọ ni ó tún fóònù yín ṣe ní káàkì pẹ̀lú ìfarabalẹ̀ pàbámbarì ibẹ̀ ni pé ẹ tún lè má lòkù fóònù wá kẹ́ ẹ fi gbà míì àtún láwọn àṣàyàn ọjọ́ oníbàárà méjì láàrin oṣù níbi tẹ́ ti jẹ̀gbádùn ẹ̀dínwó tó gọntí ọ lórí fóònù tẹ́ ẹ bá tó ṣe àtàwọn accessories tẹ́ ẹ bá rà káàkì service center ti wà ní síjúwọlá house five fájuyì road wema bank building dùgbẹ̀ ìbàdàn zero nine zero eight four eight zero seven nine one one bí fóònù rẹ bá fẹ́ yọwọ́ kọ́wọ́ ọ̀jẹ́ má fi pọ̀ lùkì ìsún ká kí care, ká yes we care. ojú àwa olórin rí ìkẹ́ àpíà ni obì ńgbà tí ń lu ṣẹ̀kẹ̀rẹ̀ lẹ́yìn mi <laughs> hmm. mo ti sọ story something else fún ẹ rí ojú ah, ah. hmm. àwa olórin sórí orin tán bá mọ eh, eh, artist mọ òun ló gbọ́dọ̀ kọ́kọ́ máa kọ òun ló gbọ́dọ̀ kọ́kọ́ máa kọ tán bá pè sí church òun ló gbọ́dọ̀ kọ́kọ́ kọ torí tí wọ́n fi mọ̀ ẹ́ nìyẹn tó fi popular nìyẹn hmm. eh, gbogbo patí tí mo bá lọ ńgbà mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kò sí ni n ojú mi rí ẹnu mi kò lè sọ gbogbo ibi tí wọ́n bá pè ọ́ sí every party ìbàjẹ́ lọ́njìn ìbàjẹ́ kò mọ̀ lẹ́fẹ́ ṣe òun ojú mi ìbàjókòó àgbà ìbàjẹ́ wedding òun ojú mi rí ẹnu mi kò lè sọ. kí lójú ẹ rí tó bẹ́ẹ̀ náà. ah orí o ẹ tó ṣé òun nìkan náà lọ́mọ akọni. ìyàwó ló tiẹ̀ wá sáwá láfíà òtẹ́ lápàtà mo ti kílè lọ́dún náà lọ́hùn. ìyá ìyàwó gan gbọ́ ara ẹ. ìyá ìyàwó kan àwọn gan ò lè gbàgbé lọ sáwọ́ ni please please Mr. Ifele please ẹjọ give me something else. ẹjọ ẹ má kọrin arò níbi wedding. <laughs> mo appreciate kojú yín rí nǹkan ó ti yé èmi kan tí mò ń ṣe wedding mo ń tójú mi rí bẹ́ẹ̀ fún mi ní something else. give me something else <laughs> okay okay this is that day that that lord adafun yin adafun yin. àní mò ń play njọ́ kan lẹ́nìkan ibi wedding ni o wọ́n á jẹ́ lé ìtura kan tó gbayì gan lẹ́kọ̀ọ́ èkó hotel hmm. níbi etí omi hmm àti ń play lọ wedding ni o yẹn bá ní ah, mo like orin yẹn níbi tó ti kí ẹ ẹ Adékọ̀gbẹ́. Ah, wedding lélẹ́yìí. wedding lélẹ́yìí. ẹni tí ẹni mo kì í yẹn ò sí lágbo. fún mi fún mi ní. fún fún mi ní láǹsà yẹn. mo ní Démọ́lá Adékọ̀gbẹ́ o Démọ́lá Démọ́lá Adékọ̀gbẹ́ o ló ah, kó mọ́lẹ̀ ẹni tí ó sì ní kí n kì í ó ti kú. kò sí láyé mọ́. kò sí láyé mọ́ wedding wọ́n sì ń ṣe níbi tí ó ti ní. ayé màlẹ́ ayé tótó ayé tótó. ọ̀fẹ́ ìjọba pati tá a lọ tí mo ti ń ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ táwọn yẹn ti rìn tẹ́lẹ̀ ẹ ti sọ jokes generator yìí ni. torí ọ̀rọ̀ generator yẹn ti fẹ́ mú sọnù wa. mo ní mo ní mo ti. ó yóò kí ní ẹ má jẹun sọ. Ah! mo ṣàtún mo ṣàtún pẹ́ ẹ sílẹ̀ mo tún sọ àwọn jokes mi lọ ó ní ho. àníkẹ́ sọ jokes generator. eob mo ní hẹ́n mo wà lára àwọn tí wọ́n sọ fáwọn ìyàwó kan gbà yẹn náà ọ bẹ̀rẹ̀ story nù ah, balance ẹ̀ kó hundred thousand mo ní bẹ́ẹ̀ ni ṣé o eh. fẹ́ gbà ni mo ní mo fẹ́ gbà. ẹ sọ story generator ẹ. mo ní kò fún mi ní jòkì generator. àṣàyè yìí sí o kò yé mi àyè tọ́tọ́ àyè tọ́tọ́ àyè. ló fi jẹ́ pé ṣé orí orin tí àwọn èèyàn bá mọ̀ èèyàn mọ̀ tó bá fi dẹnu lé nínú ṣọ́ọ̀ṣì báyìí á dàbí ìgbà pé inú ṣọ́ọ̀ṣì fẹ́ dàrú. wọ́n wọ́n wọ́n ni. Ah, mm. àbí kó wá kọ ní patí àwọn orin pàṣọ kan wà tó yẹ pé tó bá sì ń ṣe alábíà máa máa gẹ tó bá sì ń kọ tó bá sì ń kọ eh, eh, lélelélelelele ahan ah, handkerchief wa lọ sókè nǹkan hmm. mọ̀mọ́ nìyẹn tó ṣùpá náà bá sì mú tiẹ̀ tó bá sì ń tó ń kọ tó ń kọ tó ń kọ tó bá ju anthem kan kalẹ̀ báyìí táwọn yẹn àbíkọ́ wa àbíkọ́ wa ní pé òbésèrè kó wá kọrin lọ kọrin lọ kọrin lọ kọrin lọ. kí wàá lóun òjọ gẹdẹ òbésèrè kan máa ń dà. lọ́jọ́ gẹdẹ òbésèrè kan máa ń dà wọ́n yàwọ́ ni. wọ́n yàwọ́ ni àbí kí wàsíù máa play lọ kó sọ pé. kó wá débi kankan kankan. àánú orí gbà dé orí àwọn tó ti jókòó tẹ́lẹ̀ wọ́n fò dìde ni. wàá rí kọ́rọ̀ ńlá lọ̀rọ̀ tó ń sọ yìí. ọ̀rọ̀ ńlá ni. ẹ̀bùn nìkan ò tó ṣe lé ayé ẹ̀bùn nìkan ò tó ṣe é. àfi kí acceptability wa ìtẹ́wọ́gbà. tí o bá ti sí tẹ́wọ́gbà wàhálà ni. àwọn hmm. ah, ló ń kọ nonsense. wọ́n ní bọ̀bọ̀ yẹn try. à ń kọ nonsense. wọ́n wàá fi àmọ́ sẹ́yìn wọn àmọ́ lọ́nà ọmọ bó ṣe sí tiẹ̀ jàre. Hmm. ọ̀tẹ̀ ń di. ìrọ̀ wọn ní kò ọjọ́ yẹn báyìí ló ṣe kọrin kọrin ah! wọ́n á wò báyìí wọ́n ní ah! ẹ̀bùn ní waste dànù yìí kò tí ì sí acceptability ni okay. ta acceptability bá wá dé ẹ̀dá kì í láàgùn jìnnà mọ́ bí o kọrin ani mo ti ah, ah. mo ti sẹ́ẹ̀tì rí tí ẹni yíwá sí olùpangolo ní sango ní sango mo sẹ́ẹ̀tì fún ẹnìkan tó lórúkọ láwùjọ o ti sọ fún mi rí tí mo sẹ́ẹ̀tì tán gàgàrà tí gbogbo ẹ lọ tí irinṣẹ́ lọ tí mo sẹ́ẹ̀tì tí mo ti gorí stage.